ṣe tirẹ̀ oyè kóró láyé ọ̀rọ̀ gùn lè la ó ṣe tirẹ̀ oyè kóró ẹ bèrè ojú ọ̀nà ìbáni kẹsìn rí ní first class ni gbogbo àwa yẹn nígbà kan dẹ̀ ti fún àwọn kan ní palliative yẹn ó yẹ kó ti gbé wá síbí náà náà. kábíyèsí mo bá yín kọ́kọ́ dúpẹ́ pé ẹ̀ kì í ṣe arébipa ìlú wa náà dẹ̀ ń ṣe arébipa gbogbo àwọn tó ń dá lóhùn náà kì í ṣe pé wọ́n já arébipa ṣùgbọ́n ìgbà táwa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kọmíṣánná pé kí lẹ fi ń pín tí ò ṣe tí ì kàn lù wa wọ́n ní alphabet làwọn fi ń tò ó máa tó kan ìlú wa tó wí nìyẹn tilẹ̀ tọ́ lọ́hùn. ṣé n tán wí fún ẹ̀yin. bẹ́ẹ̀ títí náà gẹ́gẹ́ bí kọmíṣánná ṣe bá wa sọ̀rọ̀ títí next week. àbẹ́yìn ta rán lẹ̀ gẹ́ṣẹ́ yìí. yé pọ́pì lóye ọba adéolú olóyè ẹgbẹ́ bímú. ó ti di. Ah, ẹ jára. o ti kí mi tán nìyẹn ọmọ ọba. ọ̀hún ni kí ló ń ṣẹlẹ̀ náà. kò sí ìyá ń sọ̀rọ̀ àwọn ìjọba tí wọ́n ń pín palliative ó lè ti yẹ ni kò dọ́dọ̀ wa àmọ́ next week iná next week. ẹ wá kò dé òkú ìyàwó ni wọ́n á sìn. èyí mọ̀ yẹn. ibo ni rẹ ti ń bọ̀ jù. Ah. tẹ bá di tí mo ti ṣọwọ́ báyìí tí mo ṣe báyìí tí mo ṣe báyìí ẹ má wà ló ń jẹ bẹ́ẹ̀. gbàgbà <laughs> gbà dìú. ẹ̀ṣẹ̀rí ara ara tá à ń sọ yìí nítorí pé àgbẹ̀rọ̀ fọmọ ọwọ́ mu. <laughs> eléyìí. àgbẹ̀rọ̀ fọmọ ọwọ́ mu. láìláì eléyìí máa jayé kú <laughs> ọmọ yìí jayé jù. <laughs> adéolú ọmọ ọba. ọmọ gàdá. ẹsẹ̀lẹ̀ ọ̀rọ̀ yẹn. ẹ kí ọba ẹ kọ́ ọba ẹ kí ó lóye ẹ àwọn mi kì í. ẹ báwo wá ni àwọn àwọn èmi ò rí ojú yìí last week nínú àwọn ọ̀rọ̀ wa o. àwọn wọlé àlejò. àwọn ilé ìjẹ ẹ̀kọ́ ló kó wá last week. Ah! ó ti ṣọ́ọ̀tì ju táàmì ẹ̀ ṣọ́ọ̀tì ju. báyọ̀ kọ́ lọ tọ̀dọ̀ mi ẹ ní. ó ti lọ ó ti lọ ó ti ṣọ́ọ̀tì ju. torí mi fẹ́ lọ fọbẹ̀ fọbẹ̀ kí n lábẹ́ lábẹ́. mo láì ṣe pin ẹ bọ́ tó ṣọ́ọ̀tì ni. lórí ṣọwà òkè ṣé kò sí nǹkan. ìdí tó gbé sọ́dọ̀ mi yẹn mo láì ṣe pin ẹ ó pẹ̀ ká. ó yẹ kó máa ya wọn bí ṣègbè. mo láì kí wá jẹ́ kó ṣọ́ọ̀tì tó ní kó tẹ̀ máa lọ ṣe sùúrù eléyìí ó kàn ó nǹkan ọmọọba ni o gbọ́dọ̀ bọmọba tó kàn jẹ ìwọ ìwọ náà mọ. ṣé wàá fi láàá lójú ni. tọmọba bá ní ọmọ pọba ló ní. ó yẹ kó notice mi tẹ́lẹ̀ kó ṣe kó máa bọba tó kàn jẹ. sọ́ọ̀rì má kọjá yẹ má kọjá yẹ. kíni ń bí mọ òbí ìjọgbọ́n ìran àjànà kì í yẹra. ẹ kú dédé wọ̀nyí bí o. o ọkùnrin mẹ́ta àtààbọ̀. ọkùnrin mẹ́ta àbọ̀. bàbá ṣípa. èmi nu èmi kurukuru bàbá ké ọ̀sẹ́nu gbọ̀ngàn jẹ́bẹ̀ oògùn <laughs> bí wọ́n bá ń jábà ń tẹ̀ lẹ́yìn àsùnmọ́ játara wájú. ṣé ò wá síta rí yín báyìí eye ò sọ fẹ́yẹ pé kò ń bọ̀. ẹyẹ yìí sọ fẹ́yẹ pé kò ń bọ̀ ẹyẹ méjì yìí sì jáde ẹ. Ah. <laughs> àìrèwú lọ sàn ah, a sì ti rí náà nù. Ah, ó yẹ wọlé eh. ẹ wọlé ẹ wọlé. Hmm pẹ̀lẹ́. ó jàre ah, ah. ṣé dáadáa ni. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ṣé ò sí o ṣé ò sí o. ìyálòde agbáde ẹ̀dá àfòwúrawó. awo yẹ́yìn méjì ọ̀pá ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo ọ̀hún odò tún gbé lọ ṣé bá ti lajúlẹ̀ ní tìlú owó túmọ̀ lórí. Hmm. tí n bá gbọ́ yín yé aṣípa apájá lòṣù àkówórọ̀ bọ̀ ẹranko wo ló lè lóṣù bí ìjímèrè gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sẹ̀ kò sí lẹ́yìn ọ̀rọ̀ kábíyèsí. ó jáná nítorí pé bídìí bá bàjẹ́ tó nídìí ni ó dà ẹnìkan yìí sì jẹ́ kílẹ̀ ń fẹ́. ọ̀rọ̀ kábíyèsí ti ọ̀gẹ̀dẹ̀ ni kó tó ń tà ń yà dá sí i akèrègbè rẹ̀ ló máa júwèé ibi tá máa fòkun sí. ẹ wo ṣé láwọn ọ̀dọ́ ìlú ah, inú ń bí wọn inú wọn ò dùn rárá rárá ń bínú gidi gan ni o tó túmọ̀ sí pé iṣẹ́ wà fún wa láti ṣe ah. àwọn àgbà sì bọ̀ wọ́n ní bí ìdí bá bàjẹ́ tó nídìí ní ọ̀dà o hmm. àwa la súnmọ́ àwọn aráàlú jù àwa ni wọ́n mọ̀ fà o àfikáyà tètè yá mọ́ ni wa kó lè. kábíyèsí o ẹ̀yin olóye ọ̀rọ̀ lórí àrẹ̀mọ tó fipá bá àwọn gbogbo ọ̀dọ́ ìlú sùn ló jẹun wá o ó ti fipá bá ọmọ mi àṣàkẹ́ náà jọṣepọ̀ bá wà nílé ìwòsàn bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ rà mí kalẹ̀ ẹ ṣàánú mi o ẹ wo tìkúnlẹ̀ àbí amọ́mọ́ mi lára o. Hmm. òpó etílé tòun tẹ̀gbìn àdàpọ̀ owó tòun ti yà èmi òjò ẹ̀ ìwọ òjò mi ló máa ń jẹ́ kára ní ẹni fojú di ni. o oh! torí pé mo ti gbà wọ́n láyè kan jẹ́ ó wọlé sí palace ló ṣe fi pé o ná opportunity láti máa sọ rọ́bìṣì níwájú mi àbí kí ni gbogbo eléyìí náà ẹ gbà mí kí ni rọ́bìṣì iná. ẹ gbà mí ẹ gbà mí rọ́bìṣì lélẹ̀. Ah, <laughs> hmm. ah, ah. a kì í tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká kì í sì ṣe gbogbo aṣọ là ń sá sọ̀rọ̀ ọ̀hún lóòótọ́ mo mọ̀ pé ara abiyamọ ló ta ẹ́ àmọ́ ò lágbèkalẹ̀ tó dáa kì í ṣe gbogbo ọ̀rọ̀ báyìí ló gbẹnu tán. ọ̀tún ọ̀tún ẹ̀rí sọ ò kábíyèsí o àmọ́ mo fẹ́ kí gbogbo wa mọ̀ ẹ́ pé obìnrin lèmi o abiyamọ dẹ̀ ni mí abiyamọ tòótọ́ ni mí o ẹ wò kábíyèsí ẹni bá nírú ẹni ló mọyì ẹni èmi náà náà ọmọ tèmi nílé kódà mo ní ẹgbẹ́ àṣàkẹ́ wọ̀nyí nílé kábíyèsí. Ah, ó máa ní adúrú ọ̀rọ̀ tèmi àti ọmọbìnrin ìjọsọ lóbìnrin sóbìnrin kí gbogbo ọ̀rọ̀ yìí ká lè jọ wá sí inú pálásì ká wá ọ̀rá yanjú ẹ̀ o nítorí eh, olóyè ẹ̀yin olóyè kábíyèsí ẹ mọ̀ pé ẹ ra social media láwa yìí o bẹ́ẹ̀ni àsìkò human rights láwa yìí o àsìkò tó yẹ pé tí nǹkan kan bá tó bá ju nǹkan sórí social media báyìí pàkà ó máa fọ́ tẹ́pẹ́tẹ́pẹ́ jáde jáde rádaràda ni o kábíyèsí o kí ni ká wá ti bọ̀ wípé gbogbo ọ̀rọ̀ àrẹ̀mọ yìí ó bọ́ síta ni mo ṣe rí hmm, arábìnrin wo yà á lọ ọ̀dọ̀ kábíyèsí èèyàn dáadáa ni wọ́n àbíyamọ ni wọ́n pé káwa yanjú ẹ̀ ń bí o kábíyèsí o. ẹ̀gbìn gbọ́ bí oko ò bá tiẹ̀ jìnnà ilé àìkó hmm. awù ṣe bí àrẹ̀mọ́ náà ò lọ ọ̀dálẹ̀ kò sì kú ń bẹ láàfin irú ọ̀rọ̀ wo ni irú wa sọ tí ó fà á lẹ́nu ya orí ọmọ tuntun náà gbà kó ibi tí ọkàn yọrí sí ibẹ̀ lèèyàn ọmọ ẹgbẹ́ apẹ àrẹ̀mọ́ ọ̀hún kó wá sọ tẹnu ẹ̀ nítorí lọ́bẹ̀ tẹ́ ẹ wà wọ́rọ̀ báyìí kó wá wì. irú ọ̀rọ̀ wo ni àṣìṣọ àṣìṣọ àṣìwí àbí kí ló yẹ ti àbí kí ni ẹjọ́ ẹ̀rọ mi létí kí ló yẹ arákùnrin kábíyèsí àṣepani. inú ẹ bu òórùn sá ah! bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹjọ́ yín pọ̀ bísí ọdún nígbà tí mo sọ pé simplicity mi ó ti ń di stupidity ẹ rò pé mi ò mọ ohun tí mò ń ṣe ẹ rò pé mi ò mọ ohun tí mò ń sọ ní ọdún wo ìlú wo lẹ ti rí tó ti ń jẹ oyè àṣepa táṣepa ń bá wọn ṣètò irú ètò ìlú táwa ń ṣe yìí níbo lẹ ti rí àwọn òun náà ń pè láṣepa náà ṣe bí oyè bí ọlọ́dẹ àbí oyè aláwo ìránṣẹ́ kó máa bá wa kó gbákàwo àbí tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ ẹran nílùú tí ìlú bá nídìí ẹran ọ̀gbẹ́ kẹlọ kó wá torí pé mo wá gbà wọ́n náà láàyè wá bá wa dá sí ọ̀rọ̀ lù ló ṣe bìlí pé ẹnu ẹ̀ tọ̀rọ̀ ẹ̀yin rádaràda játijàti. rubbish lélẹ̀. ẹ má bínú ẹ má bínú ah, kábíyèsí ẹ má bínú kábíyèsí o. arábìnrin èmi eh, eh, o human right or no human right kò sí ohun tó kàn mí. Ah. social media or no social media kò kàn mí ah. bí kì í bá ṣe é pé ò eh, fẹ́ tẹ́ ṣò fẹ́ tẹ́ ṣé o mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ lálóde o mọ̀ pé mo fẹ́ràn ìyẹn mo ṣe bẹ̀ẹ́ láyé o èmi ò ráyè gbogbo kọ́tọ̀kọ́tọ̀ jáde jáde tẹ̀ ń bá kiri yìí o kí ló fa nonsense get out go work out kúrò ń palace mi ò jàre àyè gbà ẹ̀ àrẹ̀mọ́ àrẹ̀mọ́ tiẹ̀ pé ọmọ ẹ̀ inú ẹ̀ ò àrẹ̀mọ́ pé ọmọ inú ẹ̀ ò kó gba kó gba tó kó máa yọ rubbish ọ̀tún ìwọ délé sílẹ̀ next time tí n bá pè é pé mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn olóyè sọ máa mojú olóyè tó máa pè é kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí torí pé bí bàtà bá rọ láròjú ó ṣe tán àti ya ni alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ó kú abèlè tàsé ọpọlọ tí ń jọra ẹ mọ́lẹ̀ ayé yóò lé ayé yóò lé ẹ ṣe jẹ́jẹ́ lórí ìgbẹ́ ṣe ní tìlẹ̀ ọ̀la orí bẹ́ẹ̀ mo ń bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ kọjú sí mi kí ló dé kí ló dé tó ń ṣe kà kí ẹ tó fún gbogbo ẹ pọ̀ báyìí. mo ní sáré bá yín túbí ṣe kí ni. Ah, ah. ni ẹ o ìkà gidi ni ẹ o kí ló ṣe fún ẹ tó fún gbogbo ẹ pọ̀ báyìí. aṣọ ń bọ̀ wá. aṣọ kọ́ ló wá aṣọ kọ́ ló wá aṣọ kọ́ ló wá ó dẹ̀ fún pọ̀ ó fún kó o tiẹ̀ fún space rárá. ìkà o àwọn kìnìyàn bínú. mo bá ń parọ́ rẹ̀ olórí ti láwọn bá ń parọ́ rẹ̀ amóbìnrin jẹ́ sáré dání. wá tí bá ń bẹ sọ̀rọ̀ má máa gbọ́n bọ́bá yìí mo fẹ́ tọ̀. ẹ fẹ́ tọ̀ hmm? ẹ lọ tọ̀ ní bẹtírúmù bẹtírúmù wà ní yàrá yẹn. yẹn lọ́sàn-án jọ òun lẹ́kọ̀ọ́ tágbàlagbà bá sọ fún ọmọdé pé òun fẹ́ tọ̀ wàá béèrè pé ẹ jọ irú ìtọ̀ wo lẹ fẹ́ tọ̀ o. ẹ mọ̀ bí wọn kábíyèsí irú ìtọ̀ wo lẹ fẹ́ tọ̀. <laughs> mo fẹ́ tọ̀ ìtọ̀ ọmọkùnrin àtọ ọmọkùnrin mo fẹ́ tọ̀ tọ̀ jáde. ṣèṣe jù tí yóò lè bàjẹ́ dídí dáràn. dídí irú tọ̀ yìí ò ń ṣe ìtumọ̀ ń pẹ́ bí ẹ mẹ́ta ó ti wá all right. Báwo ṣe wà wá mi fẹ́ wà lá mi fẹ́ mi fẹ́ tọ́ máa pariwo pé ọmọọba ọmọọba kan lébù kọ́ mi fẹ́ gbogbo yẹn. Kò ní sí wàhálà. Bí mo ṣe rọra bá ẹ sọ. Kò ní sí wàhálà. Rọra tẹ̀rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ o ṣorí èsì yẹn ṣì kì ní ẹ̀sìn kúrú ẹ fẹ́ fẹ́ fẹ́ mo fẹ́ bábẹ̀ ń tútù ni. Ah, ẹ má ṣe bá wọn dákun ẹ dáríjì tí bá ṣe. o ṣe mí ẹ̀ṣẹ̀ tó ṣe mí ní funfun pọ̀ tó fún pọ̀ yìí màá bẹ́ẹ̀ tún yẹn tó mo dẹ̀ fẹ́ tọ̀ síbẹ̀. kábíyèsí tí yóò ní bàjẹ́ ẹ dákun ẹ dákun. stop ẹ jàre mo ti rọra bẹ́ẹ̀ sọ̀rọ̀ bó kò tẹ́ kí ní sílẹ̀ kó máa tutù jàre. èrì kì í fọ́n kọ́mọ ó fọ́n ni wọ́n wí ṣùgbọ́n etí ti ń fọn ọmọ rẹ̀ ti ń fọn ọmọ tẹ ẹyà bá bí ẹyà ni ó jọ. torí mo like bí ó tẹ̀ ṣe wà ní ṣáìdì ibi tó ń wà yìí. Ah, ó wà pa fún nǹkan tá a fẹ́ ṣe. ilẹ̀ tó dáa ni ó tẹ̀ tí ì láìkí ẹ̀ hmm. mi ò mọ ohun tó fẹ́ gbìn síbẹ̀ o but by the time tó bá gbìn tó fẹ́ gbìn síbẹ̀ torí rẹ̀ gẹ́dẹ̀ àwọn èèyàn tó ti ń wá bí hmm. tí wọ́n ń fojú fo ilẹ̀ yìí wọn á má mọ̀ pé àwọn sọ nǹkan nù ó dàdú jẹ́gi sọ kíní kan fún ẹ wo fẹ́ǹsì ọkàn yìí wà á kọ́kọ́ wó dànù nà ó máa já sọ̀hún. ó máa já sí ilé onílé nìyẹn. ìwọ ló ní ẹ ìwọ ló ní extension yẹn ìwọ ló ṣe ní débẹ̀. èmi mo ní gbogbo bẹ́ẹ̀. pátápátá. wow wow torí ẹ̀ mọ̀ nǹkan tá a fẹ́ ṣe bíbá macaroni empire la fẹ́ ṣe síbi macaroni empire lè fẹ́ ṣe sí bíbá. yíyá tó àwọn fiki fiki left and right ọkọ̀ máa wọlé wọ́n máa wọ everything will be so fiki fiki fiki ẹ mọ̀ a máa máa ṣe nǹkan bí ẹ̀yin wọn máa gbọ́ láàfin. that's good ó dàbí. wo ẹ má bínú o sorry kí lè fẹ́ ra yín ẹ̀gẹ́ yẹn náà. èmi ni chief awolumate gbogbo lẹ́yìn olóyè èmi ni chief ọ̀túnba awolumate. ọ̀tún bọ̀ torí mò ń wo ilẹ̀kẹ̀ méjì péré lọ fún yín náà. ẹ ẹ ice chief ni mí ẹ torí pé lẹ́yìn àṣẹ tó wà lẹ́nu ọba èmi ni àwọn ọ̀nilẹ̀ tó ń dá àṣẹ sí lẹ́nu tó tún lè pàṣẹ. Ah. now my problem is this wọ́n kọ not for sale sí bíbá wọ́n tún kọ not for sale sí bíbá. not for sale wọ́n ní kí èèyàn máa trespass lórí property yìí so báwo mo ṣe fẹ́ trust yín. amọ̀mọ́ ṣe léyìn ní kábíyèsí ló ní ká wá kọ́ èmi ni mo wá kọ́ òru jẹta ni mo wá kọ́. ẹ̀yin ẹ̀kọ́ not for sale sí bíbá. èmi mọ̀ kọ́ orújẹta ni. ok ok fine no problem mo like ẹ jẹ́ àti gbogbo yẹn lẹ̀ ẹ mọ last thing tó ń disturb mi sìn. a fẹ́ kọ́ swimming pool síbi tó jẹ́ freaky, freaky. àwọn àwọn àwọn spicy ó kọ́ máa wẹ̀ wọ́n máa wẹ̀ bí ẹja. swimming pool yẹn ló yí sí jù ẹ kọ́ sórí upstairs bá ti lè kọ́ ibi báyìí tán tẹ gbélé yẹn dókè ah. ẹ wá kọ́ swimming pool sí orí òkè yẹn wọ́n ti ń kọ́ pool sí orí òkè sí i ojoojúmọ́. excuse me sir kiri kí lè mí nípa máa kọ́ sí kò sí orí upstairs. ọmọ ṣe o àjẹpẹ́ ọ̀gàn òòrìn ò jáde tó bá pé o jáde gan ni gbogbo irọ́ kan mi ni pé o jáde gan tó bá jáde gan tó mú ta gan wà á ti bá sunmi póòlù orí pé tesla ìmọ̀lẹ̀. fine fine mo ti gbọ́ ẹ má wọrí àwọn máa fi bọ́ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ẹ kọ́ fún àwọn tó bá fẹ́ wẹ̀ ní wọ́n ni kọ́ máa rí bọ́ ọ̀tọ̀. fine no problem sir àwọn máa sanwó yẹn ẹni eighty million for everything. jọ jẹ́ ká pàjọ sí eighty million yẹn ó dẹ̀ ní reason tó fi rí forty million fáwa olóyè forty fún kábíyèsí hmm. nítorí wípé olórí là ń forí fún <laughs> la ṣe yọ̀ǹda forty fún kábíyèsí bíbẹ́ kọ́ kò yẹ ká fún ó yẹ ká ṣe ní forty sixty ni ṣùgbọ́n nísìnyí fifty fifty yẹn dà forty fáwọn forty fáwọn torí òun ló ní power signature document tó máa ẹ lọ́wọ́ mhm. òun ló máa sá yẹn alágbọ́dọ̀ ṣe fún ní forty million. so máa kó forty fún kábíyèsí máa kó forty fẹ́. mo kò tí ì ṣe pattern tá a lè fi sanwó yẹn ṣùgbọ́n kí wọ́n lè ní lọ́kàn sí pé forty fáwa o forty fún kábíyèsí o. no problem. but nísìnyìí máa mú ẹ lọ bá kábíyèsí. ok tába débẹ̀ jọ jẹ́ kí ẹnu ẹ ró. Ah. kò bá máa yọ̀ǹda àwọ̀ àti ẹni o èmi ti parí ọ̀rọ̀ rẹ di máa yọ̀ǹda àwọ̀ àti ẹ̀kẹ́jọ sọ̀rọ̀ ní o pé má bínú báwo lè ṣe máa sán pé ilẹ̀kùn náà fọ̀ sí ọ̀sẹ̀ bíbá. adé mi èmi mọ́kàn náà mo mọ́ mọ́ àwọn wà kálú kálú kálú kálú kálú èmi mọ́ bọ̀. ọ̀rọ̀ abẹ́ yẹn kábíyèsí yeah so um, gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ tẹ́lẹ̀ ṣe understand nsìn. pé a fẹ́ ṣe macaroni empire ṣe rí empire yẹn tá a bá parí iṣẹ́ tá a fẹ́ ṣe ń bẹ̀ tẹ́yìn gan bá wọ bẹ̀ tẹ́ bá rí ẹ máa rí pé ah ó wà fantabulous <laughs> so ẹ mọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní bi àwọn èèyàn wọn ní ah mo gbọ́dọ̀ lọ rí kábíyèsí o mo gbọ́dọ̀ sọ fún kábíyèsí o ìgbà kan àwo kan so um, in the process pé mo fẹ́ rí yín mo wá rí máa nǹkan kò ga báyìí ó rí bákan bákan ṣe understand so ó kó ilẹ̀kẹ̀ méjì sọ́rùn báyìí Eh, ṣe get so ó ṣáà ní pé ẹ ń pé forty million ni máa kó fún òun a kó forty million tó kú fẹ́yìn torí eighty million ní gbogbo owó táyì a budget fún macaroni empire yẹn. jọ excuse me lẹ́ǹkan sí i olóyè torí yẹn onúkólẹ̀kẹ̀ sọ́run ó ṣe ìmọ̀ bí àyẹ̀ kó lẹ̀kẹ̀ fún wọn dáadáa. ó ṣe bí ẹni kọ́ la fẹ́ parẹ́. yes yes ìlà àwọn yẹn ó fade away fade away ní ìlà yẹn bẹ́ẹ̀ni ó pe rẹ̀ lọ́tún ló pe mo dá ọ̀tẹ̀ ọ̀bọ̀ ọ̀tún ló pe rẹ̀. ṣé òun nìkan ni àbí wọ́n pé méjì ìyálòde kò sí bí obìnrin bẹ́ẹ̀. no kò sóbìnrin bẹ́ẹ̀ òun nìkan ni. òun ló wá ń bẹ sọ rubbish wípé forty million kókó wá fáwọn forty million kókó wá fún ẹjọ ọmọ mi èèlò lẹjọ sọ wípé o máa san lórí gbogbo rẹ. eighty million ni gbogbo owó yẹn. ta budget ẹ tún mi lọ. yes àbáyé ọ̀tún fẹ́ bàjẹ́ àbí kò fẹ́ da fọ́tún ni àbí ọ̀tún fẹ́ kẹ́ rọ ìdílé òun lóye ni kí ló ń ṣọ̀tún ẹ máa gbé kí ló ń ṣọ̀tún yìí kí ló máa ń ṣàwọn lóye iná ogun reason tí mo ṣe ń béèrè pé ṣé òun ni nítorí kan tún wà ní àwọn olóyè yẹn fìlà òkè ń ṣàìsí orí ẹ o bóyá orí kan tó tún pẹrẹ láṣípa sórí òun yẹn àyè tí mo fi gbà wọ́n mo ti fa àyè ìjẹkújẹ ìgbà gbogbo wọn ló fa gbogbo rọ́bìṣì irú àṣepa yìí ó yẹ ká fi sáàárín àwọn aláwo wa tó ń bá wa ṣe tutù ẹ ẹ sórí responsibility tiẹ̀ tí wọ́n bá dáná lọ́dọ̀ àwọn aláwo kó gbé ọbẹ̀ kó gbẹ́bà kó gbéyan kó máa bomi fáwọn aláwo nínà. ṣe serving òbí kò ní serving. so kó má ṣe pé gbogbo wọn tán ọ̀tún yẹn náà níṣẹ́ o iṣẹ́ òjọ́ mọ́ kó máa bá ẹ negotiate kó máa ṣe gbogbo rọ́bìṣì yẹn o padà wọn lóhùn ṣe eighty million lẹ́jọ́ sọ Account ọba ni gbogbo ẹ̀ ń bọ̀ jàre ọ̀dọ̀ mi ló máa tán sí máa dà wọn lóhùn tó bá ti sanwó fún wọn ó sanwó sadé ọ̀yọ́ nìyẹn o. so ẹ̀yin ni máa kó gbogbo owó yẹn fún mi eighty million eighty million yes ìwọ ṣé ìyẹn ti rẹ́dì lọ́wọ́ tiẹ̀. Ah, ó wà ní wọn wà ah, can transfer anytime. ẹ lè transfer eighty million. yes eighty million just like that. just like that. ah no ṣé o ti débi lẹ́yìn ah. o rí pọ̀ pọ̀ ju eighty million lọ hundred ni máa hundred million ni máa ta. kábíyèsí hmm? ó dàgbà. Eh, wà á wà á bí kí ni o porúkọ ara ẹ jókòó náà. mo gbàgbé eighty million pọ̀. no you should know how to respect a king. Ah, ó yẹ kó mọ bó ṣe ń ṣàpọ́nlé ọba mm. tí ọba bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ wàá yìí ṣe kábíyèsí o with due respect. mi ò ní hundred million náìjí mílíọ̀nù mo ní má dẹ̀ gbà kábíyèsí o with due respect o mi ní náìjí mílíọ̀nù. ọ̀dàwọ̀ ọ̀dọ̀ máa yí dàbọ̀ máa yí dàbọ̀ jókòó young man ẹ mo rí ẹni rí ẹni tó responsible tó lè ní wáyé ilẹ̀. àmọ́ máa ṣe yẹn sórí tó o bá tiẹ̀ wá ní a tún fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ hmm. tó bá déwájú àwọn ọba láyé òòkàn ní dìde bẹ́ẹ̀ wàá fèèyàn mímọ̀ sọ̀rọ̀ wàá tún ṣe kábíyèsí ẹ má bínú o ẹ jẹ́ ń san ẹ jẹ́ kí ni amúwáyé kò sí ohun tá a kò sí ohun tá máa mú lọ tó bá bẹ̀ mí ẹ máa gbọ́ ìgbẹ̀mí sójú mílíọ̀nù má dé gbọ́. kábíyèsí o ẹ má bínú ẹja ṣe tí mílíọ̀nù. ló bá tán ìtàn ń pè lọ́mọlúwàbí ni tó bá bẹ̀bẹ̀ mo lè bínú mo lè ní mi ò gbà àmọ́ torí pé ọmọlúwàbí ó lè ti bẹ̀bẹ̀ màá fún ẹ ní account details àkáǹtì ọba ló máa san gbogbo eighty million sí. ok so ẹ eh, kábíyèsí ẹ ẹ má bínú kábíyèsí pé kí tó san owó yẹn tó bá tiẹ̀ jẹ́ document àwọn ilẹ̀ yẹn uh-huh. táwa bá rí gbà fún macaroni àwa ò like anything tó máa máa bà orúkọ wa jẹ́ or you know. ṣé bí deed of agreement. bẹ́ẹ̀ni ẹ sí ọfọ. oh my god ọba ló nílẹ̀ ọba ló ba lórí ohun gbogbo ọba ló ní ilẹ̀ àti ẹ̀kún ọba ló ní àwọn èèyàn ọnú rẹ̀ àtọkùnrin àtobìnrin ọba ló ní ìwọ lọ ṣe agreement wa kọba tọwọ́ bọ̀. kí lọkàn tó bá wù mí. lọkàn ọba ló ní gbogbo everybody da ẹ ẹ kábíyèsí ẹ ẹ má bínú bẹ ṣe ní pé ọba ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ẹ bẹ ṣe lọ síbẹ̀ yẹn ó dáa torí mo fẹ́ ní àwọn fíríkífíríkì tó wà nínú ààfin ọba yẹn táwa náà bá tẹ̀lé rí wọn ní macaroni empire kọ́ wa máa fíríkì gbogbo. àwọn olè ń pè ní fíríkì fíríkì. ṣé àwọn maids tó wà láàfin. àwọn gangan ni. bí àwọn ọmọbìnrin yẹn ṣe tó sanwó àwọn èèyàn mọ́lù ni. kábíyèsí complimentary. ah no no no no no kò sí irú complimentary yẹn tó torí tó bá ní ìdí wọn kì í ṣe kò sí ohun tí ò possible kò sí ohun tí ò ṣeé ṣe lábẹ́ ọ̀run èèyàn ń bímọ méjì tó ń fìdí tẹ̀kan pa ṣorí tó bá ti lè sanwó wọn tó bá ti lè sanwó orí kankan fíkì one fíkì fíkì two fíkì three fíkì fíkì four tó bá ti lè sanwó wọn gan kan màá ní kọ́ máa tẹ̀lé ẹ wọn á tẹ̀lé ẹ wọn á tẹ̀lé ẹ kò sí problem owó lè owó owó owó lè mí mọ owó lọ́ba mọ tó bá ti lè sanwó no problem wọn á tẹ̀lé ẹ ẹ wo ọmọ fún wọn fóònù wa kí n fún ẹ ní kábíyèsí account details. ó wọlé. <laughs> tàbí ọbí ọbí mi ìwọ máa tí ọ ìwọ gbà ó jẹ́mi ti gba snow card tọ́tọ́ two shots thank you sister two shots. ẹ ẹ tí ẹ dúró náà ibo ló lọ lọ́la ọ̀la mo wà ń bíbà yìí mo fẹ́ lọ kò síṣẹ́ kò sí ìyọkọ̀. tèmi bá ti jí láàárọ̀ ọmọ pẹ́ ó ti yẹ mo ti wà lórí snooker board ibi ni máa wà tó máa resume sí ibi ni máa ti close but meanwhile iṣẹ́ kọ́ lówó ṣòro àwọn tó ń dààmú tó ń lọ báńkà kò sówó tí báńkà fẹ́ náà tèmi ò ní náwó bí yẹn rè kò sówó tí wíṣíkì máa ná tí ìyá mi tèmi ò ní náwó bí yà rè wọn gbogbo Davido gbogbo wọn ẹmu kan wò wọn nìyẹn mi tí bá shut down ma ok tí Davido bá wọ anywhere máa sọ fún ọ pé kó má ta ẹni tí mo ti shut down kò sọ̀rọ̀ kó lọ bá mi. ẹnu unlimited mo fọ́ ọ so ti gbọ́ pé adéolú ọmọọba ó ń bọ̀ ní sí lounge lọ́la. adéolú ọmọọba ń bọ̀ sí lounge ẹ ṣé yẹn wá mí pé wọ́n ti change owó epo lọ́lẹ̀ kí ló wà ìbọ́tà ọmọ adá adéolúwọ ẹ̀ so kí ni kí ló ń sọ fún mi fún. báwo ló máa ń sọ ọ̀rọ̀ báyìí náà ìwọ náà mọ̀ pé tó bá ti ń bọ̀ wọ́n máa ti announce everybody máa ti wà wí ẹ̀ bàbá rẹ̀ ti wà wí ọmọ wí everything everybody máa jẹ tó máa mú lọ́la ó máa sọ wí ẹ̀ àkókò ah, tó tiẹ̀ dùn mí ni pé mi ní sílé lọ́la. bẹ́ẹ̀ ni sọ̀njọ́ ah, ah, inú máa ń ṣẹ̀yìn pípú iná ọmọ ó dà pé mo máa rin tèmi lọ́tọ̀ wà á rin tiẹ̀ lọ́tọ̀ o level to level àbí kí ló ń ṣí ẹ̀ náà ó ń downgrade mi ni adéolú ọmọ bá níbo níwájú ta ni èmi èmi tó bá náwó máa náwó tó bá shut down anything máa shut down anything máa ṣe gbogbo ẹ̀sìn coins kí ló ṣe èmi ò lè ṣiṣẹ́ mi wà ṣó ti yẹ bọ́ mi ò gbọ́dọ̀ pé tí bá pé òkìkí afọláyàn ọlọ́run one million ni hmm, mo tún wá gbé mo pé bàbá ibẹ̀ one million mo wá lọ mo wá lọ ṣe mistake die number ọláìwọlá stone ọmọ three million ti pé. ẹnu unlimited. ẹnu ẹnu lèmi ní. ọ̀fìyẹ́ lè jàre agídí tálíkà tó ń ṣe wo gbàgbé yẹn kò tó kàn dùn mí ni pé mi ní síbẹ̀ ẹ̀rọ la. báwo rí iṣẹ́ ẹ lójú mo ti mọ oníṣẹ́ ni ẹ. ẹ kí ni oníṣẹ́ ah ọ̀tún eighty million naira eighty eighty ní kábíyèsí dáná. ọmọ tó wá ara lẹ̀ ṣe pè fún mi nìyẹn. ọ̀rẹ́ mi ni mo ti ẹ̀ bá ṣe negotiation láti bẹ̀rẹ̀ mo lè mọ̀ pé iye yẹn gangan ni. Ah! kábíyèsí lè dá mi ó dá wọ mi eighty million naira. bí kalokalo tí o mọrú ọba bẹ́ẹ̀ yẹn rí ah! ọlọ́run kábíyèsí hmm. kábíyèsí lóòótọ́ lóòótọ́ yorùbá máa ń dáṣà wọn ní ọba ba lórí ohun gbogbo hmm. ṣùgbọ́n ọba tiwa yìí kọjá ohun gbogbo ó ba lórí ẹ̀tọ́ ọmọ onílùú ó ba lórí ẹ̀tọ́ àwọn ọ̀dọ́ kábíyèsí ti wá tún ba lórí ẹ̀tọ́ olóyè kábíyèsí ba lórí ẹ̀tọ́ àwọn afọbajẹ irú ọba arúgbó nìyẹn. ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ìyálòdì. ẹ wo níbi táwa dé sí ní junction tájọ já sí kí wàá ní ìwúlò olóyè ní àárín ìlú ẹ wo èmi ò jẹ ìyálóde mọ́ o màá ya kúkú ya gbé oyè ìyálóde yín lẹ̀ jẹ́jẹ́ kíkú mọ̀ pé mo dá wà kí n máa dá wá bí ti bá ti rí owó mi ewo ní tẹ̀tọ́ mi téèyàn mọ̀ máa jẹ mọ́. o kí ni mo gbọ́ o fẹ́ gbé oyè ẹ lẹ̀. kí ni ìwúlò oyè. ìyẹn kọ́ ni solution. ẹ mọ̀ mi èmi èṣù láàlú àárín yìí o mo lè túlù kó táwọn èèyàn tètè gẹ̀ẹ́tì ìyálòdì irú ọba bẹ́ẹ̀ solution tó ká gbé po lẹ̀ ká gbé oyè wálẹ̀ kọ́ ni solution irú ọba bẹ́ẹ̀ ó ní bọ́n ṣe ń dì pẹ̀lú irú wọn ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ ni àkọlé géèmù téèyàn máa gbá fún. ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ kí ló jẹ́ ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀. kò fẹ́ mọ̀ túmọ̀. ó yá. lọ́dún kan ni erin tóbi bó ṣe tóbi tó ó láfi tóun bá jẹ ọba wọ́n dẹ̀ mọ̀ pé erin mọ tara ẹ̀ nìkan ìjàpá wá gbọ́ngbọ́n ẹ̀wẹ́ ìjàpá tí ò tó nǹkan ọgbọ́n yìí lọ́pọ̀lọpọ̀ ọgbọ́n jìbìtì gbogbo ẹ̀ ìjàpá ní wàá jọba erin má ṣe yọnu ọwọ́ akólu ìjàpá wá kó èrò ló bẹ̀rẹ̀ orin yìí wá ní kí ọba kí erin kó máa lọ lọ́ọ̀kan ibi tí wọ́n tẹ́lẹ̀ sí tí wọ́n ṣe lẹ́ṣọ́ yẹn ibẹ̀ làwọn ń lọ ibẹ̀ làwọn ti máa lọ dé ládé hmm. bó ṣe ń sọ ló bá ń lọ báyìí ó bá múni sẹ́nu ò mọ bó ṣe ń kọ́ ó ń pè jàpá ń pè a ó mi rìn ìjọba ẹ̀wẹ̀ wẹ̀wẹ̀ a ó mi rìn ìjọba ẹ̀wẹ̀ wẹ̀wẹ̀ a ó mi rìn ìjọba bẹ́ẹ̀ ṣe tó ló ṣe ń jó lọ bí ẹni wọ́n ń jó lọ ibi tí wọ́n ti máa fi jọba ìjàpá ti mú ẹni ó ti tẹ́lẹ̀ ó dẹ̀ ṣe lẹ́ṣọ̀ọ́. Hmm erin ṣe jójójó báyìí oníkéni jó sórí ẹni yẹn kó jókòó káwọn wá dádé lé lórí bí erin ṣe jókòó sórí ẹni báyìí àfi wí. síbo. inú kòtò. kòtò. àṣejàpá ti gbẹ́ kòtò kó tó tẹ́ nílé lórí. bẹ́ẹ̀ni ṣe tóbi tó ó ṣe sínkì sínú kòtò yẹn bí kábíyèsí wa ṣe máa sínkì nìyẹn láìpẹ́. inú ò ní báyìí gbélé kẹ́yìn lẹ̀ oyè ìdílé bàbá mi ni màá jẹ́ kú mi ṣùgbọ́n mò ń fi àsìkò sọ fún ẹ pé ọgbọ́n tá a máa lò tá a máa fi sínkì kábíyèsí la máa wá kò ṣe kó bóyá màá gbé pọ̀ lẹ̀. ìyálóde tó já sí wípé ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ kóòdì la máa lò fún kábíyèsí. ọ̀tún hm? ẹ̀gbọ́n tá a bá lo ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ fún kábíyèsí tó lọ. Eh, ṣé kì í ṣe wípé hmm, àrẹ̀mọ jáde jàti ọmọ àlè ni ló máa jọba o. tó bá jọba kí n kú gbogbo ọ̀nà tídìlé wọn ò fi ní rí omi ọbẹ̀ lọ́balọ́ba pọ́n lámọ́ débi tó máa débẹ̀ gbogbo géèmù yẹn ni mo ti sẹ́ẹ̀tì ilé fún àwọn lè débẹ̀ mọ́tá yìí máa fi parí ẹ̀yin ò mọ̀ mi pé mi lè ṣù àárín yìí tó bá jẹ́ wípé aráàta ni mo fẹ́ fún ní àwọn fọ́múlà yìí tí n fẹ́ play game yìí fún màá gbà bí contract mi hmm. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n hmm. àwọn ara wa ni mo ń ṣe mò ń ṣe fúnra mi mò ń ṣe fún ẹ kò sí wàhálà kábíyèsí kú tán kú díẹ̀ iṣu o àmọ́ máa sọ fẹ́ni bọ̀dé ta wa kò tó tó bá dé kò gbọ́dọ̀ rí bí kò lè kò lè rí bọ̀ bá dé mọ́ bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ wọ́n mi nílé dẹ̀ dùn kó ṣùgbọ́n mọ̀ sínú mọ̀ sí sọ fún mi náà ọgbẹ́ ga bọ̀ torí pa owó mẹ́rin ìjọba torí pé mẹ́rin dáadé owó ẹja mẹ́rin ìjọba torí pé rí tọpa ìlẹ̀kẹ̀ ló máa sọ fún erin kó rọra ṣe torí pé ilẹ̀ kò ní ìrírí. sọmọ náà ṣíbí àìdá ọkọ ọmọkọmọ àtò mi èmi ò ní ìdí mi mo wà òkè. ẹ jẹ́ ni o. mo wà òkè. ọ̀dọ́ ẹ wò ó lọ́gẹ̀dẹ̀ ni. ìrírí ìrírí ṣàgbà ẹni. lámọ̀lù dẹ wọ́n ṣe yá àti ẹja. ṣèjà nílé àbẹ̀ sọ́ọ̀bù ló gbọ́ kan tí wọ́n pè òye tó lórí ohun gbogbo ìmọ̀ ni mo tọrọ mo sọ fún yín pé máa pa yín èsì ṣe yín máa kú sínú ọtí ni ọ̀dẹ́rẹ́ ìgò jẹ́ olùfọwọ́gbọ̀n ẹni à kí ni wọ́n tún gbé wá stone onírọ̀ ni o stone àsọdún ẹnu ẹni sọ fún yín. no o uh, uh, really surprise me. ìsọmọ náà eh. máa gùn bẹ̀ máa gùn bẹ̀ sílẹ̀ àti ẹgbẹ̀ para yín máa gùn bẹ̀ pa mí ìwọ wèrè. láì pé kí n kí n láìdá sí inú omi tí mo wà. yóò ti dúró mi láyé ẹ. Ah, bánáwà àwọn tí ò kó sóde ilé mo máa délé mo máa rí ẹ. ẹ̀sẹ̀ àwọ̀ ṣì máa tọ́jú bọ́ pẹpẹ sùn ọtí aká lójú ìyá ẹ̀. ẹ máa tọ́jú bọ́ pẹpẹ sùn tóun àárẹ̀. mo sọ fún yín ẹ lọ fi sílé ẹ lọ fi sílé mo sọ fún yín yá yín n bá ọ sọ̀rọ̀ ọ sọ fún yín. èmi ọlá ìwọ last o ẹ jẹ máa jẹ máa jẹ ah, aláyé. Mm. ṣé wàá pa mo wà òkè mo wà òkè ṣé ń gbádùn ara yìí honestly ṣé ní ìdìkan kan ṣá. Ah, ẹyin sí ẹja ẹja yẹn tún ní dòdò. ó ní ah, dòdò <laughs> ọmọ ẹja ṣe mi bá jẹ ọmọ ẹja ṣe mi bá jẹ gbogbo bíìlì ti wọ one eighty two hmm, gbogbo bíìlì ìgbà tí máa calculate one eighty two. ẹ̀dùn òye mi sá. azin gbogbo nǹkan tẹ́ ṣe dẹ́ yìí one eighty two. one one one eighty naira. naira báwo thousand kí lè ń bá mi sọ gbogbo nǹkan ẹ rí nǹkan tẹ bẹ́ẹ̀ ń gbala náà fún yín. bàbá àlẹ jàre mo kàn wọ́n rò pé ìyẹn wá wà ní owó ni. mo jẹ́rìí mo jẹ́rìí. síwáàlà ẹ tí ọmọ adéolú ọmọba tí adéolú ọmọba bá ti de ẹjọ́ yẹn mọ bí ilẹ̀. kò wá lè ní rárá torí pa àti pé látànù ó di next month kó tó wá. bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ lérò ni kò sérò ń bì sẹ́yìn lẹ́yìn ọ̀kan bí ni ẹ̀yin nìkan lẹ́ bá ara jà lé ní. ẹjọ́ tó lọ́ọ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n jẹ́ o serious o ti pọ̀ látànà náà ọpọ́n ò wá rárá lọ́sẹ̀ kó di next month. ẹjọ ẹ má fi kò ń ṣe ẹmí olókìkí ń bọ̀ bí abẹ nìkan bọ̀ o adéolú ọmọ ọba ni. àló ti pọ̀ látànà. ẹ rí pé èrè rùn bí torí ẹ̀ náà fi wá tí o bá ti wá bẹ́ẹ̀ à ń lérò òun máa ń kérò wá bí. ìgbà wo ló padà bọ̀. ó di next month. bẹ́ẹ̀. èlò rẹ pé bí. one eighty two. one eighty two thousand naira. kò di ara bẹ́ẹ̀. mo ti wọ gbèsè. Ah, ah. so gbogbo ohun tí ara yìí. Ah, ẹ̀yin lè máa sàn ọrùn yín ló wà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má yẹ kó pẹ́ wà bá wẹ padà ìjókòó náà ṣe rí tí sábọn bá ti mẹyẹ lọ́dọ̀ èmi èmi ò kí ń gara mo ti tẹ ẹ lè tẹ mo bẹ a ah, mo kọjá ayé mi sa ẹ kọjá ayé yìí abukọ mi abukọ kọ yìí ẹ ṣàṣẹ rí gbogbo èyí tó bá ń sọ pé bóyá ah, ẹlẹ́tẹ̀ ń kiri ẹni ẹlẹ́tẹ̀ kiri ló lè rajẹ ẹtẹ sá. ẹ ṣú ọ. ẹnu ló wọlé mi ẹnu sẹ kọtẹ ẹnu ó kọ bàjẹ́ wo ṣe ẹni tí mi bá ti wọ gàù mi ò kí n pẹ́ nínú ẹ bọ́ bá mo lè àná dùn àmì lóbi mi ló ń jẹ́ kí gbà tó pọ̀ jù tí ẹ bá ti gbà náà dùn àmì wọ́n máa fi lẹ̀ tó ti yẹ àìdùn àmì mo ti wọ ọgbọ́n bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mo kọ́ lẹ́tà sẹ́tẹ̀ẹ́ mi tètè rí lẹ́tà yẹn gbà mo tún lọ bá ẹ̀tẹ́ èké pé lẹ́tà yẹn dà. ṣé àwọn káwọn ọmọ yẹn pọn ilé ṣá. Ah. pé ìgbà yẹn inú wọn ń dùn. ẹ̀gbọ́n mo wà ní àbùkù. ẹ ṣú ọ bó ṣe bó ṣe wà mo mọ ibi tó ń lọ. mo ti bẹ tó ti yẹn kẹjẹ ká pa kẹjẹ ká pa pọ. ilé ń tu elélele. nù ẹ máa kó mọ ń bọ ìmọ̀ ẹ̀ bọ̀lá kò ní. máa ń dala àwọn ilé ìtẹ̀ ń ah! pọ̀ yìí. ẹni ẹ̀ ní kúure ọlọ́ọ̀ lórí burúkú wọn tó fọwọ́ pẹ́jà lójú ẹ sà ẹja ìkó wọn ò lè package ẹ. package kìíní ẹ ti fọwọ́ gùn. mo bá tẹ̀ sílẹ̀ yọkan. kò possible. gbàjú lóye kẹ́ máa fi bá mi sọ. Ah, big boy bíi ti ní àlè mi. àfọwọ́kàn yàrá mo ya mo kọjá sẹ́ni bó ṣe wà ẹgbẹ́ gbàgbé sẹ́ni bó ṣe mú ẹgbẹ́ ẹgbẹ́ tiẹ̀ sì gbọ́ náà ó gbọ́ tọ̀dọ̀ yín mi ò tí jọ tọ́tẹ̀ tí ń kọ́ dé mọ́ ẹ. ẹ wo bó ṣe wà London ẹbí lọ́wọ́ anybody gap ni. ẹ wo ìjiyàn lẹ́mọ̀ ni ele. ele tí ó lè lọ. ó rọ ẹ lọ yẹ wo. ó lọ ó lọ bá wo tàbá tọ̀ bẹ́ẹ̀ bọ̀ á gé eléyìí ń ṣe ọ̀ríjìnà ló máa ta fún àwọn ọmọ mi. èlò wa ni èlò ni. kí ni kò yẹ pé gbogbo nǹkan tẹ kólẹ̀ yóò wọ twenty thousand. ẹ má wọ ni màá rìn gbàgbé. èló ni polo tẹ̀ ń bọ̀ èló lélẹ̀. gúúsì màá ní. gúúsì ibo one thousand ló máa ta lọ́jà àbá kílélẹ́kílélẹ́. ló ṣẹlẹ̀. lọ sí ìmúdí sí ìyẹn kí ni ìtumọ̀ gbòòrò sí ìyẹn láàtún ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tún ìṣẹ̀lẹ̀ kejì ní ṣe é. mo sì ń mu tí bá máa wọ inú mo ní láti lọ sí club kí n jó kí n jó everything kí n smoke kí n ti wà high then i'll be in mood. ìyẹn ló bá délé nìyí <laughs> ọmọ yìí ó burst brain mi ah, oríṣiríṣi ló máa ń bá dé fẹ́ lómi ọmọ mi á sọ fún ẹ pé tóun tó lè wà ìmúd wọn láti láàrún kọ́ láàrún wọn tó wà ìmúd ọmọ mi á sọ pé kọ́ gbé gbàdú fún òun ní gbọ́ àwọn onígbàdú yẹn máa láìkí ẹ gan ẹlòmíì á sọ pé kọ́ kí orin òun kọ́ kí mọ́ bẹ́ẹ̀dì báyìí bọ́ tiẹ̀ lẹ́nìí ìjó ló bá dé ah, wàá jó wàá mu wàá smoke. má jẹ́ kó mọ̀ pé kò sí èyí tó gbé wá tẹ̀wọ̀n kínní burúkú yìí tí mi ò rẹ́dí láti ṣe wàá jó wàá mu màá wá fọ ẹ láfọ dànù. ó pọ̀ ó pọ̀ fẹ́ẹ́ ìbàlẹ̀ ń pe kílọ̀bù bí wọ́n á pe. hello manager kí ló ń ṣẹlẹ̀ ọba ń kí ọ ọba ń kí ọ ọba ń kí ọ <laughs> sórí mo ti kọ́kọ́ sọ wípé mi ò ní wá <laughs> mi wá club lẹ́nu àmọ́ báyìí mo ti change mind mi <laughs> yes as usual hmm, máa dé bẹ́ẹ̀ the next one ah tí bá dé mi ò fẹ́ bẹ́ẹ̀ nìkankan nínú club as usual gbogbo wọn kò lé wọn jáde pátápátá but jẹ́ kó máa mú kó máa jẹ kó máa fà <laughs> máa sanwó gbogbo wọn as usual ṣùgbọ́n àrífín ni kí àwọn àti ọmọ ọba wà nínú club <laughs> wrong so kí wọ́n pa lọ́lọ́ in the next one hour ni o máa débẹ̀ yẹn kọ́ máa rà kọ́ máa rà gbogbo ọ̀tọ̀ bá fẹ́ rà kọ́ máa rà <laughs> àdúrà wá sọ fún DJ yẹn àwọn orin tó máa mú orí ọmọ mi yìí tó máa ju gbogbo kinní yẹn fún mi tó máa fún mi tán ah òun ni mo fẹ́ kó ju oyè ẹ̀.

kàmbó lọ́wọ́ tó ní bàbá adana fún ìjọ àti dana bàbá àti túntà bọ́ọ̀lẹ̀ adigun èmi mọ̀ sọ pé ẹlẹ́ran iná ẹ débi rí kẹgbẹ́ran wá kẹ máa lọ kẹsì mú ó lè ka ṣàdúrà lùbáríkà fún ẹ débi ẹ máa pariwo ẹṣẹ nu sìpòlò bí só burúkú. Ah. mi lè jèrè ẹ tó ṣe mú bíi mùsù kó tó dúró bíi sọ́jà lùmọ́ta èmi èwe èwe èwe èwe èwe tèmi tiẹ̀. ṣé ibi tó yẹ kó wà rí tí ìbá ṣe pé ò lọ́pọlọ èmi ń polówó gbogbo àwọn tí mo ti tẹran fún. ṣèbí mi ń ṣiṣẹ́ àgùn tèmi mò ń pawó mo sì ń gbowó mo fi ń tún gbèsè ayé mi ṣe mò ń dán mò ń dùn ṣé ẹnuṣẹ́ tiẹ̀ kọ́ ló wà ni. báyìí wọn kọ àwọn aráyọ gíràn ẹ gíràn jọ lójú tí má dọ́dọ̀ aláàfin pé àwọn aráyọ agíràn ẹ̀gbọ́n ẹ pẹ̀lẹ́ ṣé owó tèmi ń pa bí mo ṣe ń dán lẹ́nu sí ẹran tí mo ń ṣe ṣé ẹ̀yin lè rí tẹ́ fẹ́ fi kún bíbá ìsà. ìyẹn ni kẹ má sọ rárá o ṣé kò tí mo sọ yẹ yín sìn ṣe rí bẹ́ẹ̀ ṣe gbà yìí kẹ pa màálù thirty eight million kò tó oṣù táwa ń gbà ń bí o ṣé ẹ̀yin ẹ̀ farabalẹ̀ wò ni kẹ́ rí wípé igi mú jìnnà sórí. Hmm. abẹ́rẹ́ ọlọ́run èyí ó ti rí bẹ́ẹ̀ náà tó ṣe irùngbọ̀n bíi búrọ́ọ̀sì aláago èyí ó ti mọ̀ ní ìwọ tó jẹ́ pé ilé ike ló yẹ kó wà lọ́jọ́ àárọ̀ rẹ̀ ní jíǹjí tọ́lọ́run ti fún ọ ní gíftì irùngbọ̀n tó yẹ kó wà ń lé ike kó mọ lọ ka kamlansa lámọ̀ra míara núara wo àbúba làmà ibi tó yẹ kó wà nu wá jókòó sí balasi ní èlò ló ń gbà ìwọ ẹrú lásán lásán èlò ló ń rí. wá sórí bó ṣe wà yìí kó pa màálù wọn mílíọ̀nù owó tí mò pa lóṣù kò lè tó owó táwọn gbà mí báyìí. níbo ìwà láì lójú tí èyí. èèyàn yìí. Ah, ah, bóòni ẹrù rèé sọọta mo ta mo ta ah, àwọn èèyàn rèé ẹrù ó yàtọ̀ sẹ́rù bí wọ́n ṣe lẹ́rù wọ́n tún lẹ́rù wájú ọlọ́mọ kù sẹ́ o. àwọn ta lẹ́rù o. àwọn nù wọ́n mọ̀ra wọn. o rò pé pèmí lẹ́rù ni. a sọ ẹrù ti iwájú ni tọ̀dọ̀ yín ọlọ́run ṣeun ó pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ mo ń gbọ́ tiẹ̀ ẹlẹ́gbọ̀n ẹlẹ́gbọ̀n àgbà. ẹjọ́ torí ọlọ́run. àwa kú rí tí nàṣẹ́ kànga tó kúmọ mọ́ gun amọ̀nà ọ̀run mọ́ lọ síbi tó yẹ kó wà rí lèmi tó jẹ́ pé ó yẹ kó lẹ̀pọ̀ mọ́ mi kí n bọ́ wá sẹ́ tó bá ń sa ẹran láàké kàkà kàkà láàárọ̀ nígbà tí ilé bàbí sùn ó níye ọ̀nà kò kó fún un olùwọ́n ti bá ṣetán máa pè ìgbà tó máa gbé mi wà fún mi sẹ́ẹ̀mọ́ kó lójú àwọn èèyàn tí ń bẹ palace ni tá bá ti mú kábíyèsí tá ti máa ń olóyè àwa tí à ń gbé nǹkan wá fáwọn ọba lókun yes sir ah. <laughs> ẹ̀yin lẹ́tọ́ kọ́ wá ní olórí gan. kí ló kọ́ lórí ti. kò sí kankan níbẹ̀ eh, ni fúlọ̀ lèmọ́ wà ní. Eh. bẹ́ẹ̀ mi ti mọ́wọ́ fún àti gbẹ́ràn wọlé. Eh. <laughs> ó sì àgẹ́ náà bẹ́ẹ̀ ṣe fún mi kínní ọlọ́run sì para jẹ́ lè mú bẹ́ẹ̀ ńjọ́ kan. mo lánìí. ẹ pẹ̀lẹ́ jàre ẹ̀gbọ́n ẹkúṣẹ́ ó dìgbà kan náà tí wọ́n bá bí yín dà ẹ má pè mí tí n bá ti ń lọ ní ìsìn pé kẹ wá apply iṣẹ́ sọ́dọ̀ mi kẹ kú sí àyìn. ẹ kú sí lọ hmm. ẹ ẹ ṣerú ìwọ̀fà níyín. ó yá sọ̀gbọ̀n kábíyèsí o àtẹ̀yìn ìjòyè ẹ jọ̀ọ́ ọkọ mi yìí ni ó fẹ́ pa mí bẹ́ẹ̀ ni kò sí jíjẹ kò sáré kò sí mímu tàárọ̀ bá tọ̀sán tọ̀sán náà tó bá talẹ́ ṣùgbọ́n gbogbo nǹkan tó máa ń ṣe fún mi ojú pé kó máa kùn mí láàárọ̀ kó máa kùn mí lálẹ́ lọ jíjìn náà ni àfi bí wọ́n fi ṣẹ́ṣọ́ fún ni èyí tó wá ṣe pàtàkì níbẹ̀ ju pé nǹkan abẹ́ kò mọ níwọ̀nba. kábíyèsí sá. mo gbé ẹjọ́ sá sí mo lè sọ̀rọ̀ sá. níbo o fẹ́ sọ̀rọ̀ o máa gọ̀ o. ọ̀tún ẹnìkan ò ní sọ fún ní gẹ̀gẹ̀ pé kó gbé tọ̀ fún ẹ̀mí ẹjọ́ sọ̀rọ̀. ẹ pẹ́ fún wa. kábíyèsí ní kò ẹ jẹ́ má bínú sà lóòótọ́ ẹ̀mẹ́ta lè má pè ṣùgbọ́n ó dájú pé mò ń fún un lẹ́ẹ̀kan lójúmọ́ ẹ mo dẹ̀ tún wò pé wárẹ̀ pé mo fi àjẹ́ ìtó jẹ́ tọ́ tìbí mi ò fi dùn tó yẹ lóde máa complain pé mo fẹ́ tó ń jẹun níyà mo ń fi yẹn mo ń fún time to time ẹ gbogbo aláde la mọ bí ìlú ìṣeré pé kò rọgbọ. sọ́tọ̀ mo ti mọ̀ pé ọ̀rọ̀ gidi ò ní jáde lẹ́nu nígbà tí mo ti wà tàrí ẹ̀ tó ń dán bíi báwàrà mo ti mọ̀ pé ọ̀rọ̀ burúkú ló máa sọ lẹ́nu ládùúrú gbogbo ọ̀rọ̀ bàǹtàbàǹtà tọmọbìnrin yìí sọ kalẹ̀ ìlú òrògbẹ ló wá rí sọ ẹ wo àwọn àtọ̀húnrìn wa ni o tẹ bá bí ibi yóò ń ṣèlú ẹ o ó wá ṣòwò ń bí ibo nílùú tó ti wá kò ní lè sọ ẹ má bínú cha ibẹ̀ lórúkọ ìlú ẹ o ẹ má bínú cha lórúkọ ìlú ẹ idiot ìlú ẹ wo ni òrògbọ́ ẹjọ ṣé ní òkúta wà yìí onílé ń kọ́lé àbí òkọ́ wọ́n ra mọ́tò àbí wọ́n ra mọ́tò ẹni tó ń ra lẹ̀ ń rà àbí ò rà ìwọ ò rí àwọn ọ̀dọ́ tó ń náwó rẹpẹtẹ kò sí àwọn onírógun recession nílùú yìí o ọlọ́run ní járe o ẹni tí ìlú ò bá rọgbọ fún òun ló mọ òun ló mọ ṣòro òun kó tàdúrà gbà ìlú ti wá rọgbọ ń bì ó gbọ́ ìlú ti wá rọgbọ kò get away àbájọ you see ìgbà tí ìyálóde ní òun kó ẹjọ́ tọkọláyà wá mo ní ah, ah, ibi òun ṣe kóòtù a lè máa dárú ẹjọ́ yẹn bí náà ọlọ́run ló ní ká gbà wọ́n láyè kan wà náà ó wá ń fìyà jẹ ọmọbìnrin yìí ṣé ó yẹ kó máa fìyà jẹ adúrú eléyìí wọ́n ní ẹni tó so ewúrẹ́ mọ́lẹ̀ ó ń láti wọ́nà àti fún ní pákíjẹ. àbẹ́ ìrọ̀bọ tó fìyà jẹ eh, you come here máa bọ̀ bí náà máa bọ̀ wájú kò bí lọ. kábíyèsí. olórí kí ló dé. tí kí ni fi ṣe. ẹ ẹ jẹ́ kó máa bọ̀ ọkọ ẹ lọ ni àbí kí ibi tó jókòó sí yẹn kò kì í ṣàyè ẹ. olórí ah, ah. abiyamọ ni ẹ ó tún máa bọ́kọ ẹ lọ́wọ́ mọ̀ pé léyìí apààyàn léléyìí ọ̀daràn ni má jò bọ́kọ ẹ lọ fìlà kan ò yẹ rí wo àti pàápàá ṣé ibi tẹ́lẹ̀ ìwà ìṣe kò yẹ. a kò yẹ kábíyèsí kò yẹ kò yẹ. àdágbé àdáfà ò dá fún wọn nìkan o àbí báwo ni ọtún. olórí olórí kábíyèsí ẹ̀pẹ́ ẹ̀pẹ́ iṣẹ́ obìnrin ni èyí tí olórí àgbà ṣe yìí máa yanjú kékeré. ìdájọ́ ọmọkùnrin. ẹ ṣe kúrò sí i. Eh, alápá má ṣiṣẹ́ àbí kí n náà pè é ọmọkọmọ nìyẹn ìwọ gbèrú eléyìí sílé òfin ìyà jẹ wọ́n tiẹ̀ tún ròyìn pé ẹrù burúkú tí wèrè gbé wá látọ̀run tó wà lábẹ́ wọn ló tẹríbù nàkúnà ló ń nà ṣó mọ̀ pé okùn kì í gùn ká má mọ ibi tá a ti já wa eléyìí náà lẹ́bi tó o ṣorí bíi ṣéèpù wọ́támẹ́lọ̀ ah, orí ẹ̀ ti dàrú torí bó ṣe wà yìí yá a gbà pé ẹjọ́ débí ni ẹ lè jọ lọ eléyìí ṣe wà ó ti wà nílé ọba tó bá fẹ́ tẹ́ wàá tún èrò ara ẹ pa àbí kílẹ̀ ni mo sọ kábíyèsí. ó ṣe ó jàre torí ní ti ṣe máa ń pè ẹ́ sọ̀rọ̀ nìyẹn wo ọmọkùnrin jẹ́ kí orí ẹ kó máa kan àtàrí ẹ báyìí kí máa wò ẹ́ lọ́nà ilé ẹ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n á lu ẹ o màá ní kán lọ tì ẹ́ mọ́nú ilé tó ò ní rí oòrùn for thirty days ò ní rójò ò ní rómi kódà ò ní rí nǹkan kan fọ yín o. wọ́n ní kò dìde dé kọ́kọ́ kọ́. ẹ ẹ a máa ríra a ríra a máa ríra ah. má bínú. tó bá dé o pẹ́. ìbàdàn náà. tó bá pẹ́. wọ́n ní kò bọ́ ta wọ́n sọ bí ẹni tó fẹ́ gbá tape tennis. ẹ ẹ jọ nítorí ọlọ́run àṣepà ṣé ọmọdé ṣé kò ní àga yìí. bí ìbá ṣe pé eléyìí kàn jẹ́ bàbá lágbájá ò lówó lọ́wọ́ ń tira yìí èmi rò pé gbogbo àwọn àṣà àtijọ́ ó yẹ kó ti kásẹ̀ kó lọ ìgbà tá a wà yìí ìgbà tuntun ni tọ́ bá ń gbẹ́sẹ̀ lé ìyàwó àbí ń ṣe gbogbo orí eléyìí kò tiẹ̀ dá àti pé àwọn aráàlú ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ àjẹkù irú ọmọ tó lọ́hùn kọ́ wá wá jókòó ẹ̀wọ̀n náà mo ti jókòó kalẹ̀ bí èrè ṣé ní gbogbo òwà báyìí kábíyèsí àwọn aráàlú ni àrú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí kí wọ́n pa àṣà rẹ nínú ààfin ọba nílé ọba kájàparẹ́. rárá a àṣà pé kí ọba ọmọ gbé ẹsẹ̀ lé ìyàwó lásìkò. ẹ̀yẹ́ ló rẹ̀ mọ́. àtijọ́ aláyé ti dáyé láti bá àṣà wọ́n sì ti ń ṣe ni kábíyèsí ń ṣe báwọn bàbá wọn ṣe ń ṣeré. irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí. ṣé ẹ̀rí pápá ṣàní àbí báwo lọ̀tún náà ti ń sọ̀rọ̀ yìí. ọ̀tún kò ní ìdíwọ́ lóyìn ní ẹ̀bí gbogbo ilẹ̀ tó wà ńlẹ̀ yìí tí n bá ti instruct ẹ pé mo fẹ́ bẹ́yìn olóyè sọ̀rọ̀ ó yẹ kó máa mọ àwọn olóyè tó máa máa invite sáfin aṣípadìde. kábíyèsí o. kí ni òun wó lọ́kàn yẹn. ẹnu ọ̀nà àbájáde mọ̀ ni. òdẹ̀dọ́ náà lé ẹ mọ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí. ṣóhun ẹ kó jókòó kí n gbalẹ̀kẹ̀ lọ́rùn ẹ kí n lè gbà tọwọ́. kábíyèsí ẹ dákun. ó nígbà tí n bá gbalẹ̀kẹ̀ ọwọ́ ẹ. ẹ máa tó jẹ tìlú dàrú èyí tó jẹ tìlú tó rọ ẹ ò rí orúkọ ah! ò lè parẹ́ bọ́lọ́dé ò bá tù aṣàbà àrọ́bá àrọ́bá tẹ̀sí rí yẹn òun ni bàbá ìtàn òun tẹ̀ fò ní ṣe ọ̀rọ̀ ìtàn ni lọ́la mm-hmm. ẹ ṣayé rè é. arákùnrin ẹ ṣé mo dúpẹ́ o ọ ní yìnyín ni kẹ́ni ṣèyí bá a bá ṣe ni lóore ọpẹ́ là á dá mo dúpẹ́ lọ́wọ́ yín o torí ṣàṣà èèyàn ló lè ṣe nǹkan tẹ́ ẹ ṣe yìí hmm. ẹ mọ̀ wá rí ẹ mẹyẹ tó sùn wá ẹ mọ tá a ti wá ẹ sì gbà wá sílé hmm. Allahu Akbar ọlọ́run ó bá mi ṣàánú ẹ ṣe. àfa kò tọ́pẹ́ àwa náà kàn ń ṣe ni torí a mọ̀ bí tí a lè dé lọ́la àdẹ́mọ́ bí táwọn ọmọ wa náà lè dé lọ́la. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣòríire gbogbo èso tó jáde látara yín tí ò bá sì tíì jáde gbogbo èso tí ó jáde látara yín. afa afa ah, eh, ewu ewu eh, mọ́tò tí àwọn owó ọ̀nà lànà ta fi bọ́ sílẹ̀ yẹn tí ọ̀làwọn ní dúró dé yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mọ́tò yẹn ló ti láṣídẹ̀ǹtì. ala orí social media ni mo ti rí nísìn ah! Ah! ṣùgbọ́n lọ́la <laughs> arákùnrin yìí kọ́ yìí. ṣé pé mọ́tò ah! tí ẹ̀ bàbá lọ lánàá ni. ilá ilá ilá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. gbogbo àwọn èèyàn tó wà ní mọ́tò ẹ̀ pátápátá ah! gbogbo ọlọ́kùn. Allahu akbar inna lillahi wa inna ilayhi hmm. Allah ọba àràmà lọ́lọ́run ohun ọlọ́run ló láàrẹ̀ kó dá wa sí ni o wàláì tàláì ẹ̀dá kan ò ní wà láyé kó fi ìgbọ̀wọ́ kan ṣoṣo báyìí kó fi kún ọjọ́ orí rẹ̀ tó bá ti yá ó ti yá náà ni. ewu ńlá lélẹ̀ yọ ọlọ́run ló kó yọ ẹ má dúpẹ́ ni ẹ má dúpẹ́ ni ọlọ́run mọ̀ ọmọ dá yín dúró ni ọlọ́run mọ̀ ọmọ dá yín dúró ni gbogbo ohun tẹ́lẹ̀ lánàá kò ṣe disappointment o ọlọ́run mọ̀ ọmọ dá yín dúró fi kẹ́yìn ni. bọ́dà ṣọlá ọlọ́run ní ń tá ṣe láyé kù òun ló fi dá wa sí o bẹ́ẹ̀ ni ẹ̀dá kan tó lè fi ìgbọ̀nwọ́ kan ṣoṣo kún ọjọ́ orí rẹ̀ lórílẹ̀ ayé kò sí tó bá ti yá ó ti yá nìyẹn àdúpẹ́ fọlọ́run kọ́lọ́n foríjì wọn kó ṣàforíjì fún wọn àwọn tó fara pa kọ́lọ́n ṣèwòsàn fún wọn. Ah, ah. Allahu akbar oh, arákùnrin ẹ wo àwa fẹ́ máa lọ ẹ tẹ́wọ́ àdúrà lẹ́ẹ̀kan sí bisimilayi rahman rahim Allahu la ilaha illa huwa al-aliyyul qayyum la ta'usuhu sinatun wa la nawm lahu ma fis wa ma fil ardi man dhal ladhi yashfa'u 'indahu illa bi ìrírí ṣàgbà ẹni ìrírí ń bẹ láyé. olùyẹ́sẹ̀ àmì àlàyé zàlíyé máa Hey, <laughs> you My Prince?

ẹ wo ọpẹ́lọpẹ́ wọn tí ò bá ń ṣọlá àti tiwọn ni tí mo dúró dè wọn kí la fẹ́ máa sọ olùdí mi àti kù. inú tó wà lára ẹ ju gbogbo ètò òun yìí lọ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ṣe mọ́ra ni ó gbìyànjú tiẹ̀ àmọ́ àwọn tó bí ẹ ò fi ẹ lẹ̀ kábíyèsí ni mo tún lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti fún yín jẹ tán ti fún yín mu àtàwọn ọ̀nilẹ̀ ṣé ìwọ ò mọ̀ wípé a máa ṣe ọmọdé ò mọ ogun ń pè lẹ́fọ̀ omi kórìkótó tó ti mú kékeré ó pẹ̀lú tó ṣiṣẹ́ yìí tọ́lẹ́yìn ò fura ọmọdé ni. ṣe ṣe bí gbogbo ẹ̀ la máa ń bá wọn sọ. bẹ́ẹ̀ni tàbá ní ọṣẹ lè wá ní rárá tàbá ní ọṣẹ tọ̀ wá ní hùn bí ò bá ṣe pé a ti dìyín àwọn òṣàlẹ̀ yìí àwọn baba ńlá baba wa àwọn irúnmọlẹ̀ tó tó sọ̀rọ̀ ń tó sọ̀rọ̀ àdìwà nílùú yìí àwọn ní ọjọ́ accident. wọ́n pé máa má jọ mọ̀ ní òkú òrìṣà ewé máa má jọ mọ̀ ní òkú. you see but ọ̀rọ̀ yìí ni ayè ní bá Adéṣọlá sọ̀rọ̀ ah. ẹ wo Adéṣọlá bó ṣe máa ń ṣe rẹ̀ wàá jóra ẹ lẹ̀ ẹ wò kíni kò sí lẹ̀kẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fi máa mọ̀ pọ́ ọmọba mm-hmm. ò ní múra ní mọ̀ ọmọba mọ́tò ló kúnlẹ̀ ò fẹ́ tà àbò fẹ́ rà kí ló dé tí o ò gbé kan nínú àwọn mọ́tò tó wà ní palace kò máa gbé lọ sùn kò máa gbé bọ̀ tó bá jẹ́ ẹ ló gbé ni ìbọ̀lẹ̀ fẹ́ rí accident. tí kò yé nìyẹn ojú mi. gbogbo ohun tí kábíyèsí ń bá ẹ sọ yìí torí àǹfààní ti ẹni wọ́n ní àní bánisọ̀rẹ́ oníṣọ̀nà. ká má lámì àbọ̀ lára. ká má ní àmì àbọ̀ lára wojú mi àní rí ọmọ ọba ká má rí dànsákì lára ẹ̀ wọ́n bá tẹ̀wá bí wá pé kí ni kí ni gàrú ọmọ ọba yìí á sì fún wọn lésì pé ọ̀la ní í ṣe bẹ́ẹ̀. ẹ bá mi bá ó ṣàrì bẹ́ẹ̀ gbọ́ ìṣàjà yé. gbígbèsè bí ọmọ ọba rìn bí ọmọ ọba ṣèṣe ọmọ ọba. ṣé ẹ tiẹ̀ bá mi bí ṣé o rí ẹ̀gbọ́n ẹ adéolú bó ṣe ń jayé bí ọba ni ọmọ ọba ni tọmọ ọba bá wọbì kan jìnnìjìnnì láti bọlẹ̀. kí ni kí ni ká ti gbọ́ kóhun tí a ò rò tẹ́lẹ̀ kó lọ ṣẹlẹ̀ àwọn ni kábíyèsí mọ́tò owó mọ́tò èrò mọ́tò èrò ọba yẹn láhun títí ó ra mọ́tò fọmọ ẹ̀ tì. ẹ̀yin tó máa máa sọ nìyẹn. dúpẹ́ fọlọ́run ah. ẹ ṣé o ẹ̀yin onílẹ̀ ìṣàlẹ̀ ẹ ṣé o. ẹ má bínú kábíyèsí ọ̀bùnlóyè ẹ̀yin ẹ má bínú mm-hmm. ah, màá ṣàtúnṣe lórí yẹn. Mm-hmm. Um, kábíyèsí mo ní nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe fún mi bàbá olóyè ẹ̀yin náà mo fẹ́ kẹ́ fẹ́ kó sí. kò sí wàhálà jẹ́ ká gbọ́. ṣe rí àfa mi yìí arìnrìnàjò ni wọ́n ọlọ́run kọ́ fẹ́ kí èmi àti wọn pàdé ni ká lè ran ara lọ́wọ́ because um, mo feel pé tó bá jẹ́ wípé mi ò rí wọn ọlọ́run ló mọ ibi tó máa wá báyìí wọ́n lè máa wá comfortable níbi tó bá wà ọlọ́run tẹ̀ ní jẹ́ ẹ̀yà eh, so ìdí nìyẹn tí mo ṣe ní pé kọ́ máa tẹ̀lé mi bọ̀ láàfin pé kí kábíyèsí jọ nínú gbogbo àwọn yàrá tó wà ní ẹ̀yìn bẹ̀ yẹn kẹ́ bá mi fún wọn lẹ́ẹ̀kan bẹ̀ kí wọ́n ṣe ìfarapamọ́ síbẹ̀ náà for now. wọn níbi tó ń lọ kó síbi tó ń rè ọmọọba kò síbi tó ń rè ní. Ni ẹrù wọn tó yìí ló wúlé tó yìí. Um, uh, actually. sọ pẹ́rẹ́ǹtì ilé ni. Um, rárá bàbá olóye ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣáà bí wọ́n ṣe múra àfáà ni wọ́n arìnrìn àjò dẹ̀ tún ni wọ́n wọ́n máa ń ṣe um, ìjírá káàkiri ni i mean wọ́n máa ń lọ from one place to another láti lè jíṣẹ́ ọlọ́run. mi ò gbé mi ìjírá. ẹ eh, eh, bẹ́ẹ̀ ni. Uh, ìjìrà bẹ́ẹ̀ni uh, yẹ ìjìrà yẹ òun ni wọ́n pè ní ìjìrà ó máa ń jíṣẹ́ náà káàkiri so mo dẹ̀ ń pé tó máa ṣe wà láàfin náà i mean ẹ̀yin náà wọ́n lè bá yín sọ̀rọ̀ lọ́hùn kí kọ́ bẹ́ẹ̀ bí bọ́ọ̀ sọ̀rọ̀ lọ́hùn. wo bí wo bí ṣe mọ̀ pé ìṣe wa nílẹ̀ yìí kò bá ti wọn mu mi ò dẹ̀ fẹ́ tá a máa máa ṣe tó máa di pé a fẹ́ bọrí a fẹ́ bọ òòṣà a fẹ́ ṣe kinní kan tá a fa máa máa complain àyàfi tó bá àgbèrè pé fúngbà díẹ̀ kọ́kàn ló bẹ̀. fúngbà díẹ̀ náà ni. ọbẹ̀ ta àbí báwo ni. èmi bá ní kẹ́ wá lé rẹ́ǹtì fún wọn ni. ṣé wàá yọ owó lápò ẹ gbàdá. ẹ nígbà díẹ̀. ṣé wàá yọ owó lápò. rárá àwọn rárí. ẹ jà fún fúngbà díẹ̀ fúngbà díẹ̀ ni tá a bá bẹ̀rẹ̀ ọdún eégún àfáà náà àwòrán. Ah, ẹ tó bẹ́ẹ̀ kẹ́ rántí àsìkò olójúgbò fẹ́ jáde ìyẹn ni mo ṣe. Ah, ah, um, ah, um, kábíyèsí ẹ jẹ́ kí n mú wọn lọ sí ibi tọ́mọ àbúlóyè um, pẹ̀lẹ́ ẹ ṣe nǹkan ṣáà ni ó ṣe ni ó ṣe máa múra bí ọmọ ọba. ẹ ṣe wọn àárín ń pẹ̀. ẹgbẹ́ ẹgbẹ́ báwo ni ọba. file file file máa. ọ̀rẹ́ máa ọ̀rẹ́ máa just just follow me. kábíyèsí gbogbo nǹkan tẹ ẹ bá mi sọ yẹn lọ mi ò gbà máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àbúlóyè thank you ṣe ti rí ohun tí mò ń sọ nípa ọmọba ṣẹ́rí kó fẹ́ sọ rẹ̀ gidi ọ̀dọ̀ kò wà bí ọmọba ta ló yẹ kó bọ́ ṣòkòtò àtẹ̀wọ́ ẹ̀ fún bí kò ń ṣàfá ó tún bá àfá àgbẹ̀ báàgì. ó lè lọ bá fọ. kọ́ máa lọ bá fọ. ó ṣe máa ó ṣe lè ṣe. ọ̀tún oníṣẹ́ ṣe o ẹ fọmọ yìí sọ̀rọ̀ ẹ kọ́ bọ́n ṣe ń hùwà ìyọ̀la ẹ bọ́ ọmọ bá ṣe ń hùwà ẹ bá mi kọ́ ọ tọ́tẹ̀ máa ní pé kí ló tó fi ń hùwà báyìí tá a lè máa fún un létí pé ọ̀la ni í ṣe bẹ́ẹ̀. ọ̀la ah, ọ̀ tí ò ní bàjẹ́ tí ò ní bàjẹ́. àtúwàlà nínú olójú ṣàbọ̀ ojú ẹ̀tí ní kò. táyà tó ń lò ó ìsáfìyà. Assalamu alaikum. Ẹ sàn. Ẹ wọ ok. Ẹ wo. Ṣé láì bí bá? mo fẹ́ràn ẹ̀ gidi ah, ẹ ṣeun ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín. kí ni mo lè bá ń ṣe kí n bá yín. Ah, ah, thank you ọmọ ọba nìyí ẹ má ṣe sí yẹn. ẹ gbọ́ tí mo sọ. ẹ jókòó. àfa. náà mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. bísímìlá. mo dẹ̀ fẹ́ kẹ́ fi ìbẹ̀rù ọlọ́run kẹ́ fi dá mi lọ. ẹ jọ nínú àgùrahàn ǹjẹ́ ọba kan wà tó yàtọ̀ sí ọba tó dá ayé òun ah, níbo kò sí ọba kankan níbì kan lẹ́yìn ọlọ́run ọba láà ìlàlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam nínú odò ni lókè ni nísánmọ̀ ni nílẹ̀ ni níwájú lẹ́yìn kò síbì kankan tá a ti lè rọ́ba kọ́ba kankan àyàfi ọlọ́run ọba azza wa jalla. kí ọlọ́dẹ tẹ́ fi ń ṣe sáàkì fún mi tẹ́ fi ń ṣe àpọ́nlé mi tó yìí. Ah, ah, ọmọ ọba dáyà já mi bó ṣe yẹ kí n ṣe nù ká má jọ́sìn fẹ́ni kankan torí kò sọba kankan bí kan gẹ́gẹ́ bá lùkùrá ń ṣe sọ òun lọ́lọ́run ọba wí kò ní a mọ́ ara wa o. ó ní àti ìwúlá wa àti ìrọ̀ sóòlù wà ó lòlẹ̀ amòye mi kù ẹ gbọ́rọ̀ sí mi ọlọ́run ọba kí ẹ sì tẹ̀lé mi ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹ tẹ̀lé àná yìí ẹ wá máa gbọ́rọ̀ sí gbogbo àwọn tá a fi ṣe olórí yín kí ẹ sì máa ṣàpọ́nlé wọn ṣe wá ríbi tí mo ti mú sáàkì wá. àfà. náà ṣé mọ̀ wípé ọlọ́run tá à ń sìn yìí náà ọba olówó ni kò kí ń fẹ́ kí èèyàn kan máa ṣàpọ́nlé nǹkan kan jù ú lọ yàtọ̀ sóhun ọlọ́run ọba ẹ wo bẹ ṣe ń tẹ̀ fún mi ọlọ́run ọba la máa ń tẹ̀ fún ẹ̀dá kan ò gbọ́dọ̀ tẹ̀ fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ nítorí wípé ẹni tó bá ń bẹ ọlọ́run kò tún gbọ́dọ̀ tẹ orí ba fún ẹ̀dá ọlọ́run kankan kí wàá lóde tí wàá ń ṣe àpọ́nlé mi tó tó yẹn tẹ̀ ń tẹríba fún mi tẹ̀ ń tẹ̀ fún mi là kò dáa. niyatul mumin hayrun min amalik gbogbo tí ọlọ́run bá ń wò láyé yìí ọkàn ni o tí mo bá ṣàpọ́nlé yín ọlọ́run mọ̀ kí mi ìjọ́sìn fún yín kí n dọ̀bálẹ̀ kí bàbá tó bí mi lọ́mọ kò túmọ̀ sí pé mo jọ́sìn fún bàbá tó bí mi lọ́mọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba mo ṣàpọ́nlé rẹ̀ bí àṣẹ ọlọ́run ni ṣe gbọ́ mi yé torí ọlọ́run ọba ó ní ká ṣàpọ́nlé àwọn òbí wa ṣé ti yé yín àti pé ẹ̀rí ọkàn báyìí inú ọkàn lọ́lọ́run ń wò kí tó lè kí ọlọ́run ọba kí tó lè jọ́sìn fún ọlọ́run ó dandan kí n gbé àgé kí n ṣàlùwàlà kódà tí ò bá sí omi lè ṣe táyà mọ́mù pẹ̀lú iyẹ̀pẹ̀ tó bá mọ́ ǹjẹ́ èwo ni mo ṣe nínú méjèèjì kí n tó lè kí ẹnikẹ́ni ó yàtọ̀ síra wọn ẹ má jẹ́ ká pa àpọ́nlé ọmọ èèyàn papọ̀ sí ìjọsìn fọlọ́run ọba. àfà um, ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín ẹ jọ nítorí tọlọ́run ọba àtàlẹbọwà Muhammad sallallahu alayhi wa sallam ẹ má treat me specially tẹ bá máa bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi èèyàn bíi tiyín ẹ má bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀ ń rí bí ọlọ́lá mi ò fẹ́ I am not different from you bọ́lá ń ṣe dá mi ló ṣe dá yín ẹ̀jẹ̀ kan náà dẹ̀ ló ràn nínú vein wa ojú kan náà la fi ríran kí wàá ni mo fi yàtọ̀ sí yín. mo mo mo gbọ́ ti yín mo sì ti gbà àmọ́ ah, ẹ jọ mí lójú gan-an ah, ẹ sì ń dá mi lọ́rùn ọmọọba níyìn tẹ̀ ń yí inú ọlá lẹ wá ń ṣe báyìí lẹ ń ṣe báyìí sọ̀rọ̀ ẹni àmì òróró ọlọ́run ni bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ mọ́ ṣe o ẹ má yí padà láíláí ọwọ́ ọlọ́run wà lára rẹ ẹni ọlọ́run sì ní yín so now kí ni àwọn nǹkan tí ẹ fẹ́ kí n bá yín kí n bá yín ṣe ah, ẹ tún mọ̀ pé ẹ máa ti láti ṣe wọ́n fún padà sí ẹ wò tí n bá ti nídìí ìrànlọ́wọ́ yín fúnra mi ní ìwà síbi yàrá yín la rí ní. ẹ má ò rí ìmọ̀ bá yín ṣe mo láì pè má ti mo láì pè ó fún ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ara tí mo jogún lọ́dọ̀ bàbá mi. ẹ ẹ jẹ́ kí mi lọ jẹ àǹfààní bàbá nítorí màá màá fẹ́ràn láti kí ẹ bẹ̀rẹ̀ ìtẹ̀jẹ̀ ní fúlàní. báwo ni mo máa pàṣẹ yọmọ fọlọ́ọ̀mù iṣẹ́ ńlá kan ní fẹ́ gbé fún ẹ bí mo dẹ̀ ṣe wà yìí hmm. mi fẹ́ kí ìyá jẹ mí gbé ni o. ìyá ò ní jẹ wá o. mo dẹ̀ ti wò pé kí ni mo lè ṣe o àfìsìmárì ẹ̀ and sórí iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ mo fẹ́ kó bá mi fi tọkàntọkàn ṣe because ẹni tó sọ mi kí n wá bẹ́ẹ̀ o ti rí ẹtàn lórí ẹ̀ kó máa ṣe fún mi. ìyá ṣọ ọdún mi ṣe nìyẹn ọlọ́run àbàmì ló tiẹ̀ gbogbo ọ̀nà tó bá lè gbà ọba tó wà nílùú yẹn sìn mo fẹ́ kó bá mi kidnap ẹ. ẹ jọ̀ọ́ ẹ má bínú torí tọ́lọ́ ẹ má dà pọ̀ o ṣé ní pé ọba àtìlú gangan àbáwọn ọba tí ò nádé lórí tí gọ́ọ̀mẹ̀ntì gba adé ọwọ́ wọn. báwo lè ṣe sọ̀rọ̀ báyìí ṣáà lọ́ba pé méjì ń rèé ọba tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wàá tẹ́ bá ti kidnap ẹ̀ èmi ò ní kí pé akẹ́ máa demand for ransom lọ́wọ́ wọn no no no no èmi bẹ́ẹ̀ kẹ́ ẹ mú kẹ́ ẹ bá mi pa pátápátá. àyè kó bẹ̀ yẹn náà ní sùúrù jàre pa tẹ́ bá pa èmi àfin ní gbowó ẹ̀ torí owó ni màá fún lówó ẹ̀. padà ń bẹ̀ yẹn báwo lẹ ń ṣe báyẹn ẹ padà lórí level yẹn náà pàṣẹ play bẹ́ẹ̀ mọ́ tipẹ́tipẹ́ wọ́n tẹ̀ ń ṣe báyẹn ẹ wò ó tẹ́ bá gbé pọ́npẹ́ mi finest finest kì í ṣe finance láti lọ gbé bí wọ́n bá o ẹ ti wá rí bí àwọn ìjòyè ìkan ọkàn tó yẹ pé wọ́n lẹ́nu ẹni kí ló máa ń jí wọn ẹ wá ní kí wọ́n kidnap odidi ọba ọba àlú tó ládé lórí. ẹ onímọ̀ ah! pẹ̀lú. ẹ bá wa ṣe báyẹn mọ o oyè yẹn ẹ̀dẹ̀ jẹ́ kó jẹ́ for the last time ẹ máa sọ orúkọ báyìí fún mi o ẹ máa sọ ọ́rẹ́ next time máa change ẹ̀ fún yín gan o i no dey i dey tell you ẹ máa gbọ́dọ̀ pè mí finance finance mo fine mi fẹ́ kí n ṣe pé bí. Ah. ẹ má disappoint mi. Ah. irú ọ̀ wá lè ṣe báyìí. o ò lè ṣe lóṣù àyàbí. mi ì lè ṣe irú level wo nìyẹn ẹ má fi irú kan báyẹn lọ mi o ẹ jọ ẹ wo ẹ kó jẹ́ last àti má pè fúru kan báyẹn o ẹ sàn má pè fúru ẹ má change ẹ fún yín gan o which kind level be that one. ah ọba tó máa dé lórí ń ẹ bá ní lọ sí tókè kí lọ gbé kámẹ́rà ni. ṣé pé ò lè ṣe àbí bàbá ìbáṣẹ ìjẹsà ìyá gbọ́dọ̀ jẹ mí gbé Ọlọ́run Ọlọ́run Ọlọ́run Ọlọ́run Ọlọ́run ẹ ti ẹ dúró náà èmi gan mò ń kọrọ ẹ kéré mo lè lọ sọ́dọ̀ ìgbàbúrò dáàdì mi náà ah, àwọn àtò ah, àtọ́dọ̀ àbúrò dáàdì mi kékeré gbogbo eléyìí. olórí ìkàrùn báwo ìkàrùn mo ń ṣàkíyèsí ẹlẹ́ni ìjọ mẹ́ta yìí láti fi jẹ ìta wà ni mo ti ń ṣàkíyèsí bọ̀tí àkíyèsí mi yẹn jẹ́ kó yé mi wípé o ti lórí. ah oyún rárá máa o. Ah, ó parọ́ fún mi mo ti wà lẹ́nu iṣẹ́ yìí ó ti pẹ́ kò sí kan tó jẹ́ àjòjì fún mi ni pé obìnrin lóyún mo ní o ti lóyún olórí bẹ́ẹ̀ kí ló wá ń parọ́ fún mi fún. ẹ má bínú mà jọta ló lóyún fún. ọba ọmọ ọba ọmọọba dé o ọmọọba kan náà ni mà. ọmọọba ò ṣé ọmọọba lè fẹ́ àbí ọmọọba Ọ̀yọ́ Aláàfin. rárá ọmọọba àfitá Ọ̀yọ́ ọmọọba dé olórí kan náà ni. ọmọ tèmi. bẹ́ẹ̀ ni ọmọ mi ló lóyún fún. ìwọ dẹ̀ gbé ara ẹ sílẹ̀ àbí ó gbé ara ẹ sílẹ̀ ọmọ mi ọmọ mi bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ tó fi dóyún. wọ́n lo ipá ni wọ́n dẹ̀ ní pé ẹ̀dá àlàyé kankan ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu mi pé tẹ́nì kankan bá gbọ́ àwọn máa pa mí. ó fi ipá bẹ́ẹ̀ lò ṣò nípa ìran lèmi náà máa sọ fún ẹ̀ sìn wípé mo á fi lé ẹ kó láàfin máa fún ẹ ní owó mo dẹ̀ fún ẹ ní wákàtí kan ṣọ́rọ̀ mi ti yẹ kó fi palẹ̀ rẹ̀ mọ́ kúrò ní ààfin kò mọ̀ wá gbowó àbígbà tó bá dẹ̀ bèrè lọ́wọ́ ẹ pé ibo ló ń lọ sọ pé wọn náà fẹ́ lọ náà kọ́ tiẹ̀ ṣọ́rọ̀ mi ti yé tó o bá lè sọ ẹ pé wọ́n lé ẹ kúrò láàfin ni wàá rí nǹkan tójú ẹ máa rí. ṣọgbọ́n kan tí mo sọ fún ẹ bíbẹ́ kọ. tìlú dàrú èyí tó jẹ́ tìlú tòrò. ọba kọba wo wa nù. ẹ ò rí. ọba tiẹ̀ ṣe wá ń fi ayé jẹ yorùbá. òrè fẹjọ́ sùn ó sì gbàyàwó lọ́wọ́ rẹ̀ mi ẹ̀ rí rẹ́ẹ̀dì láyé mi pé mo lọ fẹjọ́ sọ òun gan ló ìyálòdì ló ní káká lọ mo wá débẹ̀ ọba wa ní pé ẹ torí pé kinní kan ó gbá gbẹ́sẹ̀ léyàwó mi á mú èpè látijọ́ tó ti ṣe tèmi ló máa fi jófin tèmi ló máa fi ṣe àṣemọ́ ní gbogbo ọ̀nà mo fẹ́ kó mọ̀ èpè mo ní bàbá ń gbẹ́jọ́ mo fẹ́ dì pẹ̀lú ẹ̀ mo fẹ́ kó mọ̀ èpè á á mo fẹ́ kó kàn dín nínú yọ̀ bọ́ jìyà ó tó bá náà lóòótọ́ pẹ̀lú ń tọ́ sí i ó kàn jẹ́ pé àwọn ọba wọ́n ṣe kú gìrì ṣàṣì báwọn ẹ à ìwọ mọ̀ pé èèyàn tó ń bẹ lẹ́yìn ọba pọ̀ ńlá fi pè wọ́n lálẹ́ ìbá. dádì àwọn wo ló wà lẹ́yìn ọba tó jẹ́ yín lọ ẹ̀yin náà lẹ wà lẹ́yìn ọba ẹ̀yin gangan làlẹ́ ìbá tí wọ́n ń pè lọ́ba ẹ jẹ́ ṣẹ́gi fún bàbá yẹn bá mi bá yí ẹ̀ jẹ́ hmm. ó lè máa ṣiṣẹ́ fáwọn èèyàn bọ̀ mo fẹ́ kó jẹ́ tèmi kó fi ṣe the last ilé ayé ẹ̀ òótọ́ ọ̀rọ̀ sísọ lóòótọ́ àwa là ń bẹ lẹ́yìn ọba tí wọ́n fi pè lálẹ́ bá àwa náà láyé yọ sí jìyà pẹ̀lú tó wéwùn ó kàn jẹ́ wípé tá a bá ní ká kọlù ìwọ náà ní ntọ́ fílẹ̀ o wọ́n gba nǹkan lára rẹ o. bàbá ṣe rí nǹkan tó ṣe fún mi yẹn àní gbogbo tí n bá fẹ́ fi ilẹ̀ ní ilé ayé mi mo rẹ́ẹ̀dì láti fi sílẹ̀ ẹ̀mí mi gan tó bá máa bọ́ lórí ọ̀rọ̀ yìí kí n fi lè mọ̀ wípé kábíyèsí yìí màá dì pẹ̀lú ẹ̀dẹ̀ anywhere tí bá dì pẹ̀lú ẹ̀tọ́ láyé màá tún bá fà lọ́rùn mo mìnà ẹ̀sẹ̀ gbogbo nǹkan tẹ́ bá ti ṣe tán láti kí n fi sílẹ̀ mo rẹ́gí láti fi sílẹ̀ ìyàwó tèmi gbẹ́sẹ̀ lé màá jẹ́ kó mọ̀ pé wọn kì í ṣe irú ẹ̀. ọ̀dà ló kì í ṣe ń tọ́pọ̀ náà hmm, nǹkan ọmọkùnrin rẹ lọ́ọ̀filẹ̀. nǹkan ọmọkùnrin rẹ. Ah, tá a bá ti gbà tá a lò báwọn kò ní wúlò fún ọmọ àmọ́ yọ ọmọ nǹkan ọba. tí wàá fi nǹkan kò ní wúlò fún mi má rárá. Hmm. ẹ̀sọ́ ni ó kàn dà lára rẹ̀. Ah! ẹ wò ó tẹ̀ má wúlò fún mi tó bá ẹ wò mí fẹ́ lò gan mọ́ ṣùgbọ́n nǹkan fún rẹ̀ kò ní jí ara ayé kò ní jẹ́ tó bá tẹ̀ ti wà lọ́rùn ló wá bẹ́ẹ̀ mi wá gé òun ọ̀ràn ti pé bóbìnrin ń bá padà sọ́dọ̀ rẹ tàbí tó fẹ́ yàwó mi kí lọ́ọ́ máa lò fún. ẹ màá máa ṣọkọ fún màá máa fẹnu ṣọkọ fún ẹ jẹ́ kí n báyé kábíyèsí ìjẹsẹ̀ máa fi rẹ̀. mi ní ìdìgbà ọmọkùnrin kan náà tó bá jẹ́rú kábíyèsí yẹn nìkan o kékeré nìkan bá rìn. Ah, ah. Eh, ọ̀dà ó di ṣíṣe lọ. ẹ ṣe gan sa. àmọ́ kì í ṣe yàjóyàjó báyìí. mi ìfẹ́ kó pẹ́ mi ìfẹ́ kó pẹ́ kí ni ò ń ó ṣe sùúrù náà ni gbogbo gbígbẹ̀rẹ̀ náà ò lè dọ̀tún la lọ ọ̀tún tọ́ba ti dọ̀tún la ìyá yín náà ni ibi tí náà ó ti jò náà rí. ilẹ̀ kó lọ́jọ́ méje láyé o. kò nílò. tẹ́ bá ti ṣe ohun tí a ní kẹ́ ṣe ọba náà ṣe ohun tó yẹ kó ṣe fún yín tí ẹ bá ti lè sanwó sàkáǹtì ọba ẹ wo èmi ò mọ nǹkan kan mi ìjọ̀wọ́ lọ. ẹ bá ti sanwó sàkáǹtì mi kò sí wàhálà ṣe é dúró ẹ bá ti sanwó ẹ̀ẹ́rí tẹ́ ń fẹ́ gbà pẹ̀lẹ́ ẹ̀ẹ́rí gbà ẹ wọ òjò bẹ́ẹ̀ lọ ó dà ń pè mọ́ fẹ́ lálẹ́ òjò lọ́wọ́. a ní sọ̀rọ̀ yìí dọ̀dọ̀ irọ́ ọ̀rọ̀ owó ni mò ń sọ ọ̀rọ̀ èní ni tí o bá yẹ padà pè mí lálẹ́ kò ṣe. ọ̀ràn ti sọ fún ọ pé àlejò ọ̀ràn lọ́gbà. àlejò ọ̀ràn. bẹ́ẹ̀ni láti bo. ìgbóhùn ni ìbí yẹn ti ń polówó àṣálà. sí ọkọ ìyàwó rèé ọkọ ìyàwó alápá má ṣiṣẹ́ ah, ah. ṣé torí mi lẹ ṣe wá lọ sí torí mi lẹ ṣe rọra ẹ má wùwà ìní lọ sódò tẹ́ ní darí wálé o. darí sọ́ba yìí. kí ló dé mi ni àbò lẹ ṣe gọ́ọ̀mù adé orí rẹ náà ni jẹ́ kán mọ̀ pé ẹranko ní ẹlẹ́dẹ̀ ni ọtí yẹn daṣọ yìí fún. níbo rí kí n ti bẹ lórí rẹ níjọba bí faba wá rí inú ìwọ tó yẹ kán fi ọjọba ìwé yẹn rádaràda yìí. ṣe bí olódùmarè ríru wa ń lè kó tó gbádélé wa lórí. nítorí pọ́ bẹ́ẹ̀ fìyà jẹ́ òní bẹ́ẹ̀ ni láyé tá a sì wà yìí náà. èmi kí ni tó gbójúlé kí ni tí ń gùn ọ́ ṣé torí èkìsà tó kó rọra ìníjọ́ lójú àbí ti kíni. sọ̀rí pé àwọn tó fi ọjọ́ ìwé wọn ní làákàyè wèrè ni wọn mú ṣé aṣọ àbáláyé yìí ni wọ́n ń pè lákìsà. <laughs> òpònú ayérada atúrọ́ tàbí èlùbọ́ èmi e, e, gbogbo kí ni tó wá fẹ́ dá lára pẹ̀lú gbogbo tó kó sí. èmi ọ̀dà èmi ọba. tí n bá tún bọ́ tó bá pera ẹ lọ́ba tí n bá sọ ní ọ̀pá àṣẹ lẹ́nu ó wàá mọ̀ pé ẹni tó ṣerú ẹ̀ ló lòdì yọ sí iye mọ́jà ló gbé lọ. bẹ́ẹ̀ ni. kò ní lọ́wọ́ àmọ̀ pé ajá ìsinmi ẹ ọ̀tí ìmọ̀dẹ àgbò ìsinmi ẹ ọ̀ nírọ̀rọ̀ pẹ̀lú. pitú ọwọ́ rẹ fi wọ́. yé adésọyè adésọyè adésọyè ọlọ́mọ alànà tààrà kan yẹ ọlọ́mọ tá a kókò yèlé lọ́wọ́ adésọyè o tọba tilẹ̀kùn yẹ fún lódùmarè ta kó wá tilẹ̀kùn yẹ tiẹ̀ kí yẹ rọra rà. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ẹni burúkú sọ̀hún ogún ọdún tí pẹ́pẹ́yẹ yín ti ń lérí kò ní kọ ọgbọ̀n ọdún tálàpá ti ń lanu lásán kò ní fọhùn ìwọ ò mọ̀ pé orí àléénú la kọ aláǹgbá ńlé ni ẹnìkan kì í rídìí òkun àní rídìí ọ̀sà bẹ́ẹ̀ la àní rídìí ọmọ ní gélégélé ó di jọ ẹ bá tó rọmọ lẹ́yìn ejò kẹ́ ẹ tó rí. pàrọ̀ ṣé jò níwọ̀ yìí ẹranko burúkú àfàyàfà lónìí lọ́ọ́ mọ̀ wípé ọtí kọlu ayé ògbólógbò ní jínífẹ yín lẹ́yìn kékeré ọ̀rọ̀ gbọ̀dọ̀ ẹ̀fọn ní jínífẹ ìwò rẹ̀ fún mi ògbólógbò ra ọ̀ ní jínífẹ ojúkòsò lálẹ́dẹ̀ ọ̀run akéré abẹ lórúkọ tá a pè ikú awẹ má mú kankan lórúkọ tá a parun tó só jẹ mo pè yín ká bá mú iye rẹ lọ kí yẹ. ẹ ti ṣe léwọ̀ o ti ṣe ọ̀nà tẹ̀ o ti ṣe fada o ti ṣodùwọ̀n nítorí pé bó orúbọ léde kò ní fín mo fẹ́ wí fún ọ pé bó o ṣe tutù kò ní gbà ṣé o mọ̀ pé gànà kù tí jàpá fi pọ́n kẹ́wọlé ni kò fi pọ́n padà ẹ yàtọ̀ lọ́nà ẹ jẹ́ kó máa wórí mi lọ. ẹ pọ̀ ọ síbẹ̀ kankan tó ń lọ wọ ọ̀bà jẹ́jẹ́ yìí láyé ẹ̀sìn yìí ó wá mú obìnrin ọlọ́ọ̀gbẹ́sẹ̀ lé hmm? olè olójú kòkòrò kọ̀rùkọ̀rù ẹnu. ifá o ifá o ifá dẹkùn kọ́ ọ bá mi payé rẹ̀ jẹ kíyè rẹ̀ ọ̀rá dànù ifá bá mi kóyè rẹ̀ lọ ọ gbọ́dọ̀ wí kankan mọ́ àṣẹ tàṣẹ lọ́jọ́ yọ àṣẹ tàṣẹ ló mú ẹyin ọmọ ẹ gba ọ̀pára dáradára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kẹ sí adé orí rẹ̀ kẹ rà lókun bí ọ̀bọ. Hmm? ẹ tún gẹ iye bí aṣọ bùsùn tó so mára. ẹgbà agbádá ti ń bẹ lọ́rùn rẹ wò. Hmm. yá yá yá orí rẹ tóbi kò ní fẹ́ jáde báwọn. ẹgbà tó kótó ní rẹ náà. ṣẹlẹ̀. inú ilé mo wà. inú ilé lẹ wà kábíyèsí. kí ló dé. adéṣọlá. kábíyèsí. Ah. àlá burúkú kan mànímọ́lá kọ́lọ́ọ̀ má jò ó ṣe àlá ò dá o. ẹ lára. àlá burúkú ni tí mo ń lásìra mi. kábíyèsí ohun tó gbé mi wá jí yín lójú oorun nìyẹn torí àláì náà ni èmi náà lálàá burúkú kan tí ò dáa rárá. síta ni. sí yín kábíyèsí. jókòó. ṣé o lè rọ aláàjì wọlá fún mi. ṣe kábíyèsí mo lálàá wípé gbogbo aráàlú wọ́n wá sáàfin wọ́n wá bẹ̀rẹ̀ sí ní da ààfin rú ló ń yẹ̀yẹ́ kábíyèsí wọ́n ṣe ń yẹ̀yẹ́ kábíyèsí ló ń yẹ̀yẹ́ ọmọọba ló ń yẹ̀yẹ́ àwọn olórí ló ń yẹ̀yẹ́ àwọn olóyè pẹ̀lú àwa dẹni yẹpẹrẹ nínú ìlú. aláì máa fẹ́ jọra wọn nítorí bí wọ́n ṣe wá nìyẹn wọ́n yẹ̀yẹ́ ọba wọ́n gbadé lórí ọba wọ́n gbàlẹ̀kẹ̀ ọrùn wọ́n gba gbádá wọ́n gba bùbá kódà wọ́n gba ṣòkòtò ọba. Ah. kábíyèsí ah. ṣé mo lè bá yín sọ̀rọ̀. ọmọba kí ló dé tó lè bọ́ bá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tó fẹ́ sọ. ẹ ṣé kábíyèsí kábíyèsí wọ́n ní wípé ẹ má bínú kó ṣe bí òwe wọ́n ní ẹnu èèyàn lèèyàn máa fi ń kọ méje kábíyèsí gbogbo ìwà tẹ́yìn náà wò dáa ìwà tẹ́ ń wù sáráàlú ò da kábíyèsí gbogbo ẹ̀tọ́ aráàlú gbogbo ẹ̀ lẹ́ jẹ lẹ́yìn nìkan ń dàjẹ́ gbogbo ohun tó yẹ kẹ́ fi ṣètò kẹ́ ẹ fi máa ṣe lórí gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe fún àǹfààní gbogbo òlu kábíyèsí àpò yín ló ń lọ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kábíyèsí ẹ wò ó ní tírà kan tí mo kà láti ìgbà tí mo ti mọ àáfàá tí mo mọ̀ yìí ó jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó tún lékún sí ní ọkàn mi ó jẹ́ kí n mọ̀ wípé ilé ayé tá a wà yìí asọ̀bànsá ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ ìgbà tí mo ka tírà yìí anabi muhammad sallallahu alayhi wa sallam ló sọ̀rọ̀ lórí ẹ̀ anabi ní kullukum rọ́ọ̀hì wa kullukum masuhu arroyati kábíyèsí. níjẹ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ kí o lọ́dọ̀ àfa tó ti yá dùn lẹ́nu ẹ báyìí àti pé kí ni ìtumọ̀ yìí tó wí. kábíyèsí lára ohun táfà fi jẹ́ kó yé mi ó lẹ́ni tí ọlọ́run bá fẹ́ ló máa fi mọ̀nà òun ló ṣe dàbí ẹni wípé ó rọrùn fún mi láti kéwú yìí ìyẹn ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn ní ìtumọ̀ ohun tẹ́ ẹ béèrè tánàbí sọ ànábì ní adaranjẹ ní gbogbo àwa ọmọ ẹ̀dá ènìyàn tá a wà nílé ayé yálà ọba ni ìjòyè ni ẹrú ni ọmọ ni adarànjẹ ni gbogbo wa gbogbo bàbá dẹ̀ ṣe dára wa jẹ̀ sí la máa ṣe àkàwé ẹ̀ níwájú ọlọ́run ọba adẹ́dà bẹ́ẹ̀ ni fún àkàwé bí ọkọ bó ṣe dàyàwó ẹ̀jẹ̀ àtàwọn ọmọ ẹ̀ bí olùkọ́ bó ṣe da àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ bó ṣe dà wọ́n jẹ̀ bí olórí ìlú bó ṣe da gbogbo àwọn aráàlú bó ṣe dà wọ́n jẹ bí ọba gangan fúnra ara ẹ̀ bó ṣe dà wọ́n òjòyè ọlọ́run máa bí wá gẹ́gẹ́ bí èyí tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìlú wa bẹ́ẹ̀ ṣe ń dà wá jẹ nínú ìlú yìí kábíyèsí gbogbo ẹ̀ lọ́lọ́run máa bí yín o kẹ́yìn náà wá fojú inú wò ṣe gbogbo ohun tẹ́ ẹ ṣe dáa kábíyèsí mi ò tó pa yín láṣẹ o mi ò dẹ̀ yín mọ̀ràn àmọ́ ní kíákíá bàbá mi mo fẹ́ kẹ́ ṣàtúnṣe ṣe mọ̀ wípé òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀rẹ́ òun lẹ́ṣin òwe kó tó di wípé ọmọ yẹ ò ní báṣọ mọ́ kẹ́ ẹ tètè ṣàtúnṣe kẹ̀lẹ́ gba ìtọ́jú alẹ́ ẹ̀jọ̀ kábíyèsí. ó ṣe tí ẹ ò yẹ láyé ara ẹ̀ sá ó ṣe tí ẹ ò yẹ kóró láyé ọ̀rẹ́ wo retí mo ṣèlérí fún ẹ pé màá ṣe àtúnṣe ní kíákíá torí pé ẹ bá jẹ́ láyé àrẹ̀sà ọba tó jẹ tìlú dàrú. kábíyèsí o. ìrọ̀ ìrọ̀ ah! àwa nìkan fọ́n kábíyèsí lẹ ṣerú eléyìí fún lásìkò yìí ah, ah kábíyèsí ẹ ṣeun ẹ ṣe púpọ̀ ẹ pẹ́ fún wa ẹ pẹ́ fún wa àtàwọn ẹ̀kọ́ tán ẹ. a nílò láti máa dúpẹ́ ara wa lọ́wọ́ ara wa. rárá o. ṣe gbogbo òdu ẹ̀tọ́ ló ní ṣe ní ilẹ̀ ló ní ẹ gbogbo ara rẹ̀ ń ta ètò sí i bẹ́ẹ̀ nígbà tá bẹ́ẹ̀ ta àbí nígbà tá bẹ́ẹ̀ ta mi sọ fún yín. ẹ sàn sọ. iye tata ẹ wà bẹ́ẹ̀. ẹ̀tọ́ yín ni mo fún yín. ṣé pé àwọn ẹ̀tọ́ kan wà tó tọ́ sáwà á wá. lórí ilẹ̀ ló tó jẹ́ ti gbogbo wa nígbà tó lè ṣe tán bá nìkan. Ah. ẹ̀rọ ọlọ́run kábíyèsí ẹ ṣe ẹ ṣe púpọ̀ ẹ ṣe. Ah, tèmi tún di méjì kábíyèsí ẹ ṣe <laughs> ẹ ṣe mo dúpẹ́ o dúpẹ́ ẹ pẹ́ fún wa tèmi di méjì ẹ gbà mí o jàre. ìyá òdi méjì o orí òdi o olórí ọ̀dọ́ ni mo mẹ́ sí ẹni ló kejì ni ẹ mú fún olórí ọ̀dọ́ ẹni kò fi iṣẹ́ fún gbogbo ọ̀dọ́ ọ̀dọ́ nítorí àwọn náà lẹ́tọ̀ọ́ sí ilé ìwé àtàwọn. kábíyèsí àwọn ọ̀dọ́ ìlú yìí owó iná tún kàn wọ́n. ó kàn wọ́n ó kàn wọ́n. kábíyèsí ẹ pẹ́ lórípò ayọ̀ àjẹ tí ẹ ní wàjà kíákíá báyìí kábíyèsí ẹ. dáadáa fún yín. Ah, kábíyèsí. kábíyèsí. yóò dáa fún yín o. ẹ ṣe. ẹ ṣe o ẹ pẹ́ lórí rẹ kábíyèsí ìgbà ọdún ọdún kan ni. ẹ jí mi. ta ló sùn. ṣé pé bóyá òun lálàá. Ah. òun lálàá ṣe ọwọ́ owó ọwọ́ ẹ báyìí torí pé wọ́n àlàkọ́. fúnra ọlọ́run ló yí kábíyèsí padà ọlọ́run ló mú gbà tó dùn dé yóò sì ti mọ ọ lọ bẹ́ẹ̀ náà nù. yàrá ibi tó dé ẹni tí ò tí ì lọ padà wá dọ́là ní ìwọ́n ọlá ní ìwọ́n tún lè di ọlá di púpọ̀ láìròtì bí olúwa bàbá tó tún wá ṣe tán láti bùkún ní nínú ọlá ńlá ọlá ní ìwọ́n tún wá di ọlá òní pẹ̀kun ẹ̀bùnmí yóò ti mọ̀ ọ lọ. olóyè ẹ má sọ̀rọ̀ jù mm-hmm. èmi ò bá yín ṣetán àti rojọ́ ń bí o mm-hmm. tó bá lọ padà bọ́ ta mm-hmm. tó ní owó tóun fún wa òun ṣèṣì ni ah. kò ní bá èmi ń bí. Ah. Assalamu Ah, ni àbí Màdí? Bọ́lá sọ ni. Aṣáwọ̀ bọ́ọ̀lù. Dápì bá mi ìkọ́ tó ní. Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ fi kọ́ wa nínú mọ́dásà, ẹni tó látọ̀lù fà àti à, ẹ sọ pé ọ̀nà méjì ló ti sọ̀kalẹ̀ Fátẹ́ Mahama. Ẹni ó pọ̀ sọ̀kalẹ̀ ní Mọ́kà, ẹ wá ní nígbà tó tún yóò tún sọ̀kalẹ̀ ní Màdínà tán bá sọ pé mọ̀dínà ó pọ́sibú kó lọ pé ibi tó yé wọn dé ni àmọ́ mọ́kà gangan ni ó ti sọ̀kalẹ̀ tí ó mọ̀ sí gbogbo àtẹ̀gbẹ́ ajẹ́ ṣe fún wa. ọ̀la ló bá àmín. àmọ́ ọjọ́ mi tí wọ́n bá bí ọ́ ìyọ̀dá kò mọ ìpele tí wọ́n wà bọ́ọ̀lù tó bá débi tó ń sàn tálà àmọ́ àmọ́ nípele tí wọ́n wà yìí túra tó lè fà kí yàtú àyà tó بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لامي ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين aráàfin kan wà lẹ́yìn ìyá ìbá tẹ̀jú mọ́ tẹ̀jú mọ́ náà. ìyá ọdún mọ yóò mú sùkúù yún yún. ينفقون ينفقون التكبير الله اكبر الله اكبر الله اكبر نعم Haja fara. Haja fara. Ẹ bá mi ṣe ìṣúra tó rà. I need to go. ọmọọba ẹ bá wa ṣe sùràtù náà àrí ìtàlẹ́sì ìjọ́sáàlì gbìyànjú ẹ̀sìn spread bismillah. بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكسب الدين فذلك الذي kábíyèsí ọtún kábíyèsí ọ̀tún oyè. kábíyèsí o àlàáfíà mi. kábíyèsí. pẹ̀lẹ́ jókòó ọ̀tún. kábíyèsí. a máa yà ẹ́ lẹ́nu lórí fóònù tí mo ní sàmà sáré bò. Ah, jọ mi lójú díẹ̀ náà. nítorí ọ̀rọ̀ kan ló yẹ kí n sáré sọ fún ẹ tó fẹ́ escape mind mi bí mo ṣe wá rántí láàárọ̀ yìí báyìí mo ṣe jẹ́ ń sáré pé ẹ̀ kó tó di pé mo gbàgbé. ọ̀rọ̀ náà ni wípé ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ẹ mò ń travel lọ́la pẹ̀lú àrẹ̀mọ adéolú. ẹ fẹ́ rìnrìn àjò. bẹ́ẹ̀ni. lọ́la ni. ọ̀la ọ̀la ọ̀la láàárọ̀ pàápàá àárọ̀ ọ̀la gangan. Ah, eh, ṣé kò sí àti pé ibo lẹ̀ ń lọ gan kábíyèsí. ẹ mo fẹ́ ṣeré lọ sí Dubai èmi àtàrẹ̀mọ a máa lo ọ̀sẹ̀ méjì kí wá ń ṣe pé torí pé mo fẹ́ ṣeré lọ nìkan nítorí wípé àrẹ̀mọ lẹ́yìn ọ̀sẹ̀ méjì tàbá lò ní Dubai òun lọ sí Amẹ́ríkà torí ó ní tí ó ń lọ ṣe ó dẹ̀ máa pẹ́ níbẹ̀ mo á wòye pé ká kó jọ kọ́wọ́rìn ká ṣeré ọ̀sẹ̀ bíi méjì ní Dubai tàbá kúrò ń bẹ́ o ó ṣeé ṣe kí n tún wá sìn dé Amẹ́ríkà bóyá èmi tún wá lè lọ second ní Amẹ́ríkà màá dẹ̀ máa padà bọ̀ wálé but àrẹ̀mọ adéolú òun yìí máa wà lamẹ́ríkà ó máa dúró sọ ìyẹn ni mo ní kí n fi tó ẹ létí tó dẹ̀ mọ̀ pé èmi àti ẹ náà lọ́rọ̀ ara wa yíra wa òun láti bá mi mójútó lé òun láti bá mi mójútó lù kò sí lábúrú tí mo ní sọ́dọ̀ nìyẹn. Hmm. ǹjẹ́ àwọn torí tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ rin irú ìrìn àjò báyìí ẹ ti pàkíyèsí mi sí i ẹ jẹ́ ẹ jẹ́ káwọn aráàlú mọ̀ báyìí àbí báwo. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí ọ̀tún ṣé mo gbọ́dọ̀ jẹ́ káráàlú mọ̀ kí wọ́n tó mọ̀ ètò jẹ́ nítorí gbà tó jẹ́ pé ìwọ ọmọ fẹ́ fa lélẹ̀ lọ́wọ́ mo ń láti kọ́kọ́ sọ fún ẹ ìwọ ló máa mójútó gbogbo lé wàá mójútó palace wàá mójútó gbogbo aráàlú pàápàá jùlọ sórí àfa wahab ya wahab mo fẹ́ kẹ́ bá mi mójútó ẹ yàtọ̀ sí pé mo sọ fún àwọn olórí kó máa tọ́jú ẹ̀ dáadáa kí wọ́n ṣe dáadáa sí kí wọ́n máa fún lóúnjẹ ìwọ gan in particular mo fẹ́ kó bá mi mójútó ẹ má jẹ́ kébi pa torí pé èèyàn dáadáa la fáàmì o Abdulwahab èèyàn rẹ ni o ẹ má jẹ́ kí n kankan ṣe. èèyàn dáadáa ni àfáàyín. èèyàn dáadáa ni. gbogbo iṣẹ́ tẹ ó ti di jíjẹ́ ó dẹ̀ ti di ṣíṣe trust imam ṣe ránṣẹ́ sí ẹ. mo ní nǹkan kan lọ́kàn tí mo fẹ́ sọ pàápàá lórí ọ̀rọ̀ àfáàyàn. Hmm, abdulwahab. abdulwahab tẹ́kí. àáfàá tí ó jẹ́ pé lójijì lọ́mọ bá mu wálé yìí àáfàá tí wọ́n rí he ṣẹ́wọ̀n kò sẹ́ni tó mọ irú àti pé ẹ pé ìgbésẹ̀ ẹ̀ kò ti fẹ́ máa pa ìṣẹ̀ṣe la gbogbo ẹrú àwọn nǹkan tí màá fẹ́ kẹjẹ ká ṣàkíyèsí ẹ nìyẹn o. ọ̀nà wo ló fi ń pa ìṣẹ̀ṣe lára. Ah, kábíyèsí ṣé ẹ rí i pé gbogbo àwọn ọmọ wa ni wọ́n ti ń kọ́ ń kéwú bá a ká a bá a nǹkan kan kan kan. torí àwọn fúnra wọn dàgbẹ́ wọ́n ti fẹ́ máa yí ìṣẹ̀ṣe tiwa ìlànà tìlú wa wọ́n fẹ́ máa yí padà bákan bákan àtàwọn ọmọ wa ṣe bákanbákan pẹ̀lú àwọn ọmọ gbogbo nǹkan ṣàfẹ́ máa yí padà sá tí ti bílù ṣe gbé kalẹ̀ ìyẹn ni mo ṣe ní pé mi ò mọ ohun tẹ́ lè ṣe sí kẹ́ ẹ ṣàkíyèsí kẹ́ ẹ má ṣàsùn para. ọ̀tún kábíyèsí. àwọn àgbábọ̀ wọn ni ajé ìyá òde tọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ lè sin bàbá ògbọ́mọlà ẹnìkan kún yẹ́sìn ẹnìkan kan padà ẹni tó bá wù á ṣe ẹ̀sìn tó wù ẹ bàbá rí ọmọ ìlú tó fara mọ́ ẹ̀sìn tí àfa tó fẹ́ máa kọ́ kéwú kí ló dé ta fẹ́ fi sọ̀bẹ̀ ẹni tó bá dẹ̀ ní ẹ̀sìn kejì náà lòun fẹ́ máa ṣe kó máa ṣe ẹ̀sìn òfàjà ọlọ́dọ̀ tèmi. kò dé nípa ìṣẹ̀ṣe lá. èmi ò wá èmi ò mọ èmi ò lè dá sí yẹn fún ẹ̀sìn òfàjà òun tèmi. kábíyèsí kábíyèsí kò lè bẹ́ẹ̀ lọ. ṣé láàfíà ni ìwọ wá sínú mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ohunkóhun tí n bá dẹ̀ bá ẹ sọ mi ò gbọ́dọ̀ gbọ́ ń tà àáfàá tí ọmọ kábíyèsí mú wá sílé ó ń ṣe àwọn nǹkan bíi ájò fún kábíyèsí ṣá bóyá tí wọ́n ń jẹ tí wọ́n fi ń para tàbí tí wọ́n mú kí ló pa ewúlẹ̀ ọ̀rẹ́ ẹni ń bá lọ́la ẹ̀yìn kò rí àtúkà nì tí mo bí ẹ sọ̀rọ̀ ẹ̀rín lélẹ́yìn àníṣe máa ń gbọ́ nǹkan fún kábíyèsí. nǹkan ayọ́kọ̀ tí mo ṣàkíyèsí ni pé kíní tó máa ń kọ sí ṣọ́ọ̀bù ọ̀dù yẹn tó máa ń fomi ṣan yẹn. ẹ̀wọ́ ìdí ọ̀tí oní ṣọ́ọ̀bù bíi síléètì báyìí. síléètì kọ ṣọ́ọ̀kì ni ọ̀dẹ̀ ni kí ni wàhálà wọn ò tún tó máa ń kọ́. kábíyèsí máa ń gbé mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń gbé fún wọn. mo jáná mo jáná ó ti wọ́n tún fún bàbá bàbá ti mọ̀ tún bàbá ti mọ̀ tún ọ kábíyèsí ti mú wọn tún. tẹ̀síbi táyé tẹ̀sí kábíyèsí ò tẹ̀lé lè tẹ̀sí bí táàfà tẹ̀sí ní kábíyèsí ń tẹ̀sí ó ti wá ń pa ẹ ó ti ń pa ìṣẹ̀ṣẹ̀ lá. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn aládẹ̀dẹ̀ alátiṣe á máa ti ṣe ra ẹ̀ kò sí wàhálà wọ́n ti mọ sọ ẹ̀ tí ń bá gbọ́n bíkíbi ọ̀pá rẹ̀ máa yẹ láàánú. wọ́n ní kí n padà wá pé àwọn fẹ́ ṣe correction lórí ẹ̀. ṣé ìwọ ló sọ nìyẹn. bẹ́ẹ̀ ni ma. ok òyìn ṣì wà ok wàá sáré bá mi lọ sí yànnà nsìn o mọ nǹkan jẹ́ ká fi ti yànnà yẹn lẹ́yìn yẹn wà important wàá bá mi lọ sí àgbàrá nsìnsìn wàá lọ sọ́dọ̀ rẹ ní ẹ̀ṣẹ̀ dé látàbúrò jùlọ wàá gba oríṣiríṣi nǹkan wá lọ́wọ́ ẹ̀ yẹn pọ̀ eyelashes wà ń bẹ́ẹ̀ bàtà aṣọ oríṣiríṣi nǹkan ó dẹ̀ fẹ́ padà láàárọ̀ ọ̀la jọ nítorí ọlọ́run tètè lọ kó dẹ̀ má pẹ́ yes ma ṣe rí àtìgbà tí mo ti dádúgbò yìí mi gbọ́ bí kankan tó ń pè lágbára street rí bóyá tẹ bá mọ bẹ́ẹ̀ mà bóyá kẹjúwe fún mi kí n tètè bá yín lọ. ṣó agbára street mo ń sọ̀rọ̀ agbára lọ́nà badagry mo ń bá mi sọ̀rọ̀ agbára street ah, ah. ṣé tí ń dùn ẹ ma ẹ pẹ́ nu pé bíi àgbàlá tẹ̀ ń sọ yẹn ọ̀nà Badagry ni kò dẹ̀ jìnnà sí bọ́dà tó máa ń gbà wọ Kòtónú. wọ́n tún wọ́n continue láti máa ṣàlàyé fún mi bóyá máa understand ṣé o ò fẹ́ lọ ṣé kí lómi o ti fẹ́ bẹ́ẹ̀ o ti fẹ́ máa kọ̀rọ̀ sí mi lẹ́nu. ó yá dìde àfihàn má pẹ́. ẹ̀yẹ́ ń wá kí ni ìwọ́rí tó fi ń tẹnumọ́ tẹnumọ́ wípé àǹfààní fún lórí lọ́wọ́ dùn mí tẹ̀yìn ọba nílà káyè dúró ṣé o mọ̀ pé tójú bá farabalẹ̀ dáadáa á rí mú. ṣé ìwọ ò mọ̀ wípé wọn gba tiwọn rárá tẹ́lẹ̀ ẹni tó jẹ́ pé ò fẹ́ràn rárá rárá rárá ó wá dé nǹkan oúnjẹ fún làárọ̀ oúnjẹ fún lọ́sàn-án oúnjẹ fún nírọ̀lẹ́ oúnjẹ fún lálẹ́ <laughs> ìwọ ò mọ̀ wípé nǹkan ló wà ń bẹ̀. Ah, ó tọ́ ni kinní yẹn o ṣé wọn pé mo ti ká olórí ní ẹnu nàfàárì. ò ní ṣe orí burúkú. àmọ́ ẹ wá o kí ni irú olórí yẹn kí ni wọ́n rí ní ara àfa tó wá stoop so low tó ń jẹ́ kí irú àfa dáadáa yẹn kó máa gun rí àwọn. Ah. jọ má bínú ṣé olórí yìí ṣobìnrin ni. kí lẹ́yìn obìnrin ò lè dánwò. àwọn obìnrin èwo láì wá ìwọ ni ṣe báwọn obìnrin. Hmm. kílẹ̀ lè dánwò kílẹ̀ bá kílẹ̀ bá pa fún ká. What are olórí olórí olórí èmi ló mọ̀ pé ẹ olórí ta ló lóyún inú ẹ. yọlọ́dẹ ẹjọ́ ṣé tí bá tẹ̀ fẹ́ parọ́ fún gbogbo èèyàn ṣé màá tún parọ́ fẹ́yìn náà ni. kò yọ parọ́ fún mi o. yọlọ́dẹ èsì kan tí mò ń fọ̀ fún gbogbo yín náà ni mo ṣe máa máa sọ kábíyèsí ló lóyún inú mi ṣebí gẹ́lẹ́ tí wọ́n lọ sí ìrìn àjò ni kò mí bẹ̀rẹ̀ sí ní yọ. kábíyèsí ló lóyún inú rẹ̀ àwọn olóhùn yìí. Hmm. àánú ẹ̀ ṣe mí sórí òòṣà gbẹngbẹlẹ́kú tí wọ́n fẹ́ gbé ẹ lọ síwájú ẹ̀ yìí ẹnikẹ́ni tó bá lọ́bẹ̀ tó lọ búra èké ojú ẹsẹ̀ báyìí ẹjẹ́ ẹ máa gbẹ. wo tó bá fẹ́ràn ara ẹ̀ yá rọra jẹ́wọ́ fẹ́ mi obìnrin sóbìnrin lọ̀rọ̀ yìí o bọ́wọ́ bá ṣe jẹ́ gbogbo ìpàpàtà ni kò jẹ́ kí n mọ̀ obìnrin ni mí o èmi àti àjọ sọ èmi àmọ́ bí ṣe máa gbé kalẹ̀ fún kábíyèsí tí wàhálà tó máa jẹ yóò bẹ̀ kò ní pọ̀ ju bó ṣe yẹ lọ kí wọ́n ni mo wá fẹ́ ṣe báyìí ó tiẹ̀ ti wá sùn mi ó tó bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín ìyọlóde ó tó bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín ẹni tí ò jẹ́ gbìn ó lè kú gbìn àwọn olóòní mi ò ṣàlè parọ́ mọ́ wọn. kábíyèsí lónìí. ó lè má lọ ó lè má lọ ó lè má lọ ó kó bá kí wọn láàfin. ẹ bá mi ṣàlàyé fún bá ń kí wọn láàfin bá ń kí wọn láàfin ó dàbọ̀. Ah. afa wahab náà afa wahab mo ń jẹ yín àrẹ̀mọ. afa wahab. mo wà pẹ̀lú yín. tí wọ́n wá mú mi lọ sétí òkun nítorí ọ̀rọ̀ yìí wípé kí n bọ́ lu òkun yẹn pẹ̀lú bí mo ṣe gbẹ̀rí yín jẹ́ tó pẹ̀lú mo ṣe trust yín tó máa bọ́ sínú òkun yẹn nítorí tiyín. Allah ṣé ẹ mọ̀ wípé ilé ayé ta wáyé behind every rumor, there is always a little bit sign of truth. Oh. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ó simple gan. mo dẹ̀ fẹ́ kẹ́ jọ́ torí ọlọ́run kẹ́ dá alone with pure mind i mean she, nǹkan kan àbí nǹkan méjì ṣó ti ń bá ẹ̀yin àti olórí papọ̀ rí i mean bóyá coincidentally unplanned bóyá ẹ̀ plan ẹ̀ ẹ̀ rò àbáwọn ọ̀gọ́ lọ fọ̀ tell me the truth èmi mo lè gbà yín níwájú kábíyèsí i will save you just just tell me ẹ sọ òótọ́ tó wà ń bẹ ẹ sọ fún mi. Allah A'udhu billahi minash shaitani rajim àrẹ̀mọ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àrẹ̀mọ tí n bá gbọ́n yín yé Allah Akbar nígbà ń jẹ́ kó yé mi ni pé ó dà pé ẹ̀yin àtàjàfáríà ẹ nígbàgbọ́ nínú gbogbo àhesọ ọ̀rọ̀ tó ń jà rìnrìn yìí ẹ nígbàgbọ́ pé mo lè ṣe é àbúṣubílá ní ṣàtàn ìrọ̀jì mi ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. bóyá nǹkan tí ààrẹ mú sọ kí ó dáadáa. mi ò fẹ́ kí ẹ ṣe ọmọọba gbọ́ o nǹkan tó ń try láti explain fún yín ni wípé kò sí bí èèyàn ṣe lè wà O máa ní àwọn èèyàn tiẹ̀ ó máa ní àwọn èèyàn tó lè jẹ́wọ́ fún a sọ pé ẹ ṣe o a kò fẹ́ kẹ́ ẹ sọ èyí tó bá jẹ́ òótọ́ níbẹ̀ tó bá jẹ́ wípé ẹ̀yin lọ lọ bá olórí àbí olórí ló wá bá yín. torí tí àwọn èèyàn bá ń tẹnu mọ́ nǹkan pé à kíní ìbáyìí ni kíní ìbáyìí ni kíní ìbáyìí ni tá máa wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ ẹ̀rí bíntílé wà ń bẹ̀rù kẹ́ ẹ jẹ́wọ́ fún wa àwa máa lè mọ bá ṣe máa lọ bá kábíyèsí tá a máa explain fún un pé à àfọwọ́mọ̀ọ́mọ̀ ni o tàbí bákan ẹjọ́ nítorí tí ànábì wa Muhammad nǹkan tá a fi wá nìyẹn afa dákun inú wa ò dùn inú wa ò dùn bó ṣe ń sọ̀rọ̀ yín káàkiri bó ṣe ń borúkọ yín jẹ́. àwòsù billahi minash shaitonir rajim ajáfáríà níwájú ọlọ́run ọba tí a kò gbọ́dọ̀ pè jẹ́rìí rọ wàláìtàláìsùmọ́bìláìlàsíláhùwà èmi kọ́ ni mo lóyún inú olórí ọlọ́run sọ pé látàkẹ́rẹ́ àbò ṣe nà ẹ jìnnà sí ṣìnà ẹ má sùn mọ́ rárá dípò tépò pẹ́ máa ṣe. kó ba lè dá inú yín arẹmú gbogbo ohun tí mo gbàgbọ́ ń lọ láyé lọ́rùn wà láì tà láì tó bá jẹ́ pé mo mọ̀ èmi ni mo fún olórí ní oyún tó wà nínú olórí gbogbo èkó tó ń bẹ nínú àìkúránì gbogbo ohun tí mo nígbàgbọ́ nínú kó lè dá inú yín lọ́rùn no no no lè dá yín ni. no afawa you don't do that afawa bẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wo èmi gbàgbọ́ nínú yín wípé ẹ ṣe fàyàn náà dẹ̀ gbàgbọ́ pé ẹ ṣe. wọ́n lè ṣe bẹ́ẹ̀. ẹ ní láti sọ pé fẹ́ẹ́ fi koran kẹ́ fi búra now. odidi àkùnrin. nígbà tẹ́yìn tẹ́ tún jẹ́ tèmi ò tún gbà mí gbọ́. don't do it just don't do it Emma, ever she. ṣe ti gbọ́ kódà kó jẹ́ lórí òdodo gọlẹ̀ kí n sọ̀rọ̀ ẹ má fi àkùrọ̀ àbúrà mọ́. ẹ ní fi àgọ́ ẹ má ṣe pé it's alright it's okay it's okay it's okay but mo kàn fẹ́ kẹ́ mọ̀ kọ̀kọ̀ behind every rumour there will always a little bit sign of truth. irú mẹ́ta ló ń bẹ láyé. والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وله الخالق البريء المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض rìn ìjọba orí pé rìn dáadé owó a ò mẹ́rin ìjọba torí pé rìn ìjọba ìlẹ̀kẹ̀ ṣùgbọ́n ẹ sọ pé rí kó rọra ṣe torí pé ilẹ̀ mi warisukuni wansuni wansuni wansuni wansuni wansuni wafini waufawidu amri ilallah inallah basirun bilibah ìrírí amúnilàgbà ìnàlá àbàṣe òmìnira ìbàdàn láìláìlà àǹtà. arákùnrin náà àfa wàhábà orúkọ abdulwahab abdulwahab. ohun tó bá tiẹ̀ mú ẹ kó jẹ́ oyún tó wà nínú ọmọbìnrin tó kúnlẹ̀ yìí ta ló ní. kábíyèsí olóyè mo fi ọlọ́wọ́n bàbúra aláìta láìsúmọ́bi láìlàsí láwà kọ́kọ́ pé mi àtó lórí pọ́. nǹkan ọ̀pá yìí pọ̀ ní. kíni ó ti wò aláìta láì. inú olóyè èmi nìkan ni mo sán lórí kábíyèsí dẹ́ ṣe kí ni wọ́n mọ̀ wá mi fún mi torí mi ò lè fi ṣeré mọ́ ṣe wà lẹ́yìn ọlọ́wọ́ ẹnìkan tó ti mú tó lù mí tí ìdọ̀tí kan bá gbọ̀n lé wọn ìlú á gbọ̀n dànù ojú mi ó tún bí ẹ sí i tó o bá tún yí mi tó o kúrọ́ fún mi ó mọ̀ ṣẹ̀dálẹ̀ mi o gbọ́dọ̀ á gbé ẹ mi. arákùnrin ta ló ní oyún tó wà nínú ọmọbìnrin tó kúnlẹ̀ yìí a bá jọ bẹ̀bẹ̀ sókè ní gbàgbà pípẹ́lẹ́bẹ́ náà ló máa fi nǹkan tí mò ń sọ yìí náà ni mò ń sọ mo fi kàábà búra ajáyàlẹ aswad mo fi búra mo fi ọjọ́ tó máa kú èmi nìkan ṣoṣo nínú sàárè ilé oníhà kan ṣoṣo mo fi búra. kẹ́lọ̀ bọ́ máa kó ìwọ àti ta ní sàárè ìwọ àtọ́lọ́run jẹ́ kọ́ kẹjọ máa wà nù sàárè ó ti ya wèrè ó lè tún àwa bí ta ló sọ pé ó fi búra náà. Agara Raulat. Ajara ni Aswad olóyè. Òun ìwé búra. Káàbà ẹgbọ́, ògùn wà mẹ́, ṣọpọ̀nà, ṣọ̀gbọ́, ọya, gbogbo àwọn ògùn lákàáyọ̀ ṣìmalẹ̀, èṣù, o lè fi búra. Ká ní ìdánilójú. Àbá bá lọ̀rọ̀. Kábíyèsí ẹ má bínú ìjọ. Kábíyèsí o, ní wọ, àánú ẹ ṣe mí. Wọ́n bí wọ̀ ìwọ èmi ò ní ká tọ̀hún ní ìwà má purọ́ o tó o bá nífẹ̀ẹ́ ara ẹ tó o fẹ́ káwọn tó ní ẹ arábìnrin kí wọ́n rí ẹ lóòyẹ̀ lódìndín. tọkọ ẹ ò bá tiẹ̀ jẹ́wọ́ mọ̀ pé wàá jẹ́wọ́ oyún inú ẹ̀ ta lónìí. ọ̀sùn. òsì. ọlọ́run àpòrọ ọmọ ẹ̀ ọlọ́run àpòrọ ọmọ bàbá tó bí ẹ lọ́mọ ṣe èrè tó rí èyí òṣàlù tó jókòó yìí orí nírì ẹni tó lè ṣe nǹkan orí gẹ́gẹ́ bí ẹyẹ tí ń kẹ́lẹ́ ẹ̀rùn tí ò ní kẹ́nu òjò àbí ó jẹ́ jẹ́wọ́ lẹ́rọ̀ ká má purọ́ má láìṣẹ̀ ta ló lóyún inú ẹ̀. àwọn ló lóyún inú mi bẹ́ẹ̀ ni ta the only mistake tó wà bẹ́ẹ̀ ni pé. Pe mi ò rí symptoms kó tó di pé kábíyèsí travel lẹ́yìn ìgbà tí wọ́n lọ yẹn ni mo bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi symptoms tí mò ń bì tí mò ń tutọ́ èmi ti rò bóyá malaria ni. ìdílé ìbọnà ti bí ẹ ṣe ìdílé àwọn mary ni ibi tí wọ́n ti ń bí oyún ẹ̀mí mímọ́ mo bí ẹ o rí symptoms àbí kí ló pe ń tó lóòrì kó wá lọ lóyún ọ̀tún ó ti yẹ kí lè gbà mí gbogbo tó ìbáwọ́ ẹ lọ́wọ́ mi rí nínú ààfin yí ẹjọ́. òtọ́ dẹ̀ ni o àfijọ́ tí wà tọkọ ẹ wá bí for the first time tó já ọkọ ẹ lẹ́ǹbí tó so mọ́ kábíyèsí ìyẹn nìkan náà ni mo rí mo jó dà pé mo rí yẹn tó fi lé ìṣẹ̀lẹ̀ tó bọ́ sílé ọlá tó jẹ́ ní tó dẹ̀ máa ṣe inú ẹ̀ ló wà náà ló ti ń ṣe gbọ́mọ ọba àfọ́sùn ṣojú fún. Ah. wọ́n tó lè kúrò mú ìṣẹ́ ilé ìṣẹ́ tó bọ́ sílé ọlá oyún ẹ̀mí mímọ́ lóyún kágbà mi. ọ̀tún ẹni bí ní onírọ́ ni ah. kábíyèsí kábíyèsí. àfa ìwọ ni mo ní bá lọ́rọ̀. mo fẹ́ kó ojú mi ojú lọ́rọ̀ wa ṣó mọ̀ pé látijọ́ tí ọmọ ọba ti mú ẹ dáàfin yìí ni mo ti nífẹ̀ẹ́ fúnra mi personally o mọ̀ pé mo fẹ́ràn yìí o mọ̀ ìyàtọ̀ sí pé o jẹ́ àáfàá mo kàn nífẹ̀ẹ́ ni. sórí ọ̀rọ̀ yìí ò lè o gbogbo lè ṣe ẹbọ lè ṣòwò àṣewáyé páàrọ la máa. bẹ́ẹ̀ la máa rí bẹ́ẹ̀ ni kábíyèsí. ọkà gbà pé Ọlọ́run ti kọ ọwọ́ àtọmọbìnrin yẹn pọ̀. kádàrá ò ní yẹ̀ jẹ́ ká gbà pé Ọlọ́run Elédùmarè ti kádàrá pé ibi ló ti máa pàdé ìyàwó tó máa fẹ́ ah. kí ni tó le kó kàn sọ fún mi wípé bẹ́ẹ̀ ni kábíyèsí èmi mo lóyún mo lè gbálé fún yín mo lè ra mọ́tò fún yín kò sí ohun tí n lè ṣe fún yín mo kí n dẹ̀ yọ̀ǹda yín ohun tí mo nídìí látẹnu ẹ̀ ni. kábíyèsí inú mi dùn nífẹ̀ẹ́ mi ìfẹ́ yẹn gangan ni mo wá fi búra mo sì fi ọjọ́ tákù èmi àtọlọ́run nìkan ṣoṣo mo fi búra kábíyèsí gbogbo ohun tó ń mọ́ lọ́wọ́ ọba nú àzàwàjáàlà tí ò ṣe fi ìpálẹ̀ ayé rẹ́dì sí tí n bá fún bàtà ìlú fún alẹ́ tí n bá fún bàtà ìlú fún orí ẹ̀dá mi mo ní kó jẹ́wọ́ ajára aláàbò ni o fi búra orí ẹ̀yìn ni. ajára ni àṣọ á. quiet. mo fi omi sẹ́msẹ̀m mo fi búra kábíyèsí. mo gbé ọ̀nà àgbọ̀tà orí ẹ̀yìn kan mo fi omi sẹ́msẹ̀m mo fi búra lórí nǹkan tó fà lọ́wọ́ yìí lórí pé òkú ọmọba mo fi omi búra. kábíyèsí ẹ omi ẹ kí ni. tó bá tún tẹ̀lé ẹ̀kọ́ tó bá yí bàtà Ah, ó ti jẹ́wọ́ mo dẹ̀ ti gbàgbọ́ eh, ó ti jẹ́wọ́ kò lè parọ́. ráúlà yẹn náà ṣùgbọ́n ìpè bí ọmọ bá gbọ́dọ̀ ọmọ ìyá mi kábíyèsí mo gbà fún àgbọ̀ ó ti búra ó ti búra mo dẹ̀ ti gbàgbọ́ èyí mm. tó kọ̀ tó máa ṣe fún mi. ìṣùmọ̀ pé tọrọ bá rí báyìí nílùú wa tá a bá ti dúnràn olè mọ́yàn àbí ká dúnràn nǹkan kan mọ́yàn tí kì í dẹ́yìn ṣóun ló ṣe onírú iṣẹ́ tá a máa ràn wọ́n ṣó wá rí iṣẹ́ yẹn wá bá mi rán àfa kó lè mọ̀ pé mo ti yọdún sóhun inú mi ti dùn mo ti yọ̀ǹda mo ti gbàgbé. ẹ ẹ àbí kò yẹ iṣẹ́ ti bí. ẹ ẹ ẹ ẹ ni ó bá mi fi rántí. o borí kábíyèsí ńlẹ. bó ṣe jẹ́ dídé dídé dídé dídé. kábíyèsí kábíyèsí kábíyèsí. bá mi ránṣẹ́. mo ti gbọ́ ọ̀rọ̀ yìí kábíyèsí ẹ ṣe kò sí wàhálà kò sí wàhálà adẹ̀ ń wí adẹ̀ ń sọ tí ó bá jẹ́ pé bóyá kábíyèsí nífẹ̀ẹ́ mi ò ní gba ráúlá tó wípé òfin búra mi nígbàgbọ́. ajára ni àsùnwádìí. o tún pèlè kan sí i inú bí mi sí ẹ̀fọ́ mi ni mi gbọ́dọ̀ tán ẹ̀ inú bí mi gidi àwọn káfíńsì. bí àwọn adarí jí wọn ni kò sí wàhálà mọ wọn á ní kí n fún ẹ ní nǹkan kan mo máa mú lọ kan ní akọ́ni lọ fi síbẹ̀ èyí mọ irú ìfẹ́ wo lọ bá ní sí ẹ tó tó yìí ẹran ọ̀fẹ́ wà lára ẹ àti gbà pé olólùmí ìwọ náà àbí láyò àbí láyò máa ṣètò fún wọn agbára Ọlọ́run pa àbẹ tó bá fẹ́ ṣe ṣé o bàbá olórí mi. jọ jọ jọ jọ jọ ọtún ẹ jẹ kọrọ o ó ti ń dìbínú bọ a ní àròkò tẹ́lẹ̀ gbélé ẹ lọ́wọ́ tí mo ní kó fi jíṣẹ́ fún àáfàá tó tó kúnlẹ̀ síwájú mi táàdì wọ́n gbé fún. kábíyèsí. táàdì gbé fún. mo ti gbọ́ ẹjọ́ ẹ má bínú ẹjọ́ hmm, má ṣe o. afaabi wahalabi. náà abdul wahab. abdul. abdul wahab. wahab wahab jọ mo fi ọlọ́run ọba bẹ́ẹ̀ ọ̀lẹ́lẹ́ni ọlọ́run yẹn ṣé mo gbé àròkò tí kábíyèsí ní kí n gbé fún ẹ mo gbé fún ẹ àbí mi gbé fún ẹ ẹ tó bá purọ́ láàrin wa kí mọ́tò pa. bàbá pẹ̀lú ògo ọlọ́run ẹgbẹ́ àlọ́kọ̀ fún mi ó gbé fún mi bàbá ó gbé fún mi. mo gbé fún ẹ olórí ọ̀dọ́. ṣé mo fún ẹ ní àbùkù fún ara mi mi ò sáfún ẹ. rárá o wọlé o ṣe níbo ni o ti wá ní àròkọ ta ló má rògbò wá fún ẹ. ẹni tó bá wá purọ́ láàrin àmì èjì kígi wó pa. bàbá kábíyèsí olúwa mi arákùnrin kan ló gbé àròkọ wá fún wa kì í ṣe ẹni yìí ni mo rí ìgbà tí wọ́n dẹ̀ gbé wá wọ́n ní ká ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ọba kódà ìgbà tá a yanjú iṣẹ́ yẹn onítàn tó bá ra kó àti débi tó yẹ kó lọ. Allah subhanallah. nígbà tí a ṣe tán ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo rí arákùnrin níbi tó ti ń rìn gbèrè kiri mo ní dájúdájú àlá mi ló máa jẹ́ èmi ni kọ́kọ́ ní máa rí mo ṣe ní kí n má sọ̀rọ̀ lu àmì kábíyèsí. ẹ máa bà mí kẹfà. ọ̀rọ̀ yìí ò rújú mọ́ báyìí nítorí pé nǹkan ń bẹ nínú nǹkan tí kò sí ẹni tí wọ́n gbé àròkò fún ó ní wọ́n gbàròkò fún un ẹni ó sì gbé àròkò lọ òun náà ò kọ̀ kóun ò gbé àròkò lọ. kí ló wá ṣiṣẹ́ wá jẹ́ ẹ̀yin méjèèjì lẹ́ ń bẹ níyì. kí ni àáfàá ti ṣe wá wálé àáfàá kí ló ti jẹ́. òun ló rí lóró lóróde báyìí. àbí ìwọ ló rí lóró lóróde. kábíyèsí ṣe rí kábíyèsí ẹ̀yin olóyè nínú ẹni tí ọlọ́run ọba zàwọ̀jálà lọ tó ti kádàrá pé kò ní bá bàbá tó bí lọ́mọ láyé pé kò ní fojú gan ni rẹ̀ báyìí ìkọ́ni wọn ni mo jẹ́ ìkọ́ni wọn ni mo jẹ́. o olúwa pẹ̀lú ọba mi á fèsì pẹ̀lú ìṣọ́ máa bá mi fèsì ẹ̀ṣọ́ láyọ̀ ló máa lọ láyọ̀ ló máa bọ̀ wá bá mi lágbára ọlọ́run ṣùgbọ́n ọjọ́ ọkọ mi má gbàgbé nǹkan mẹ́ta yìí abdulwahab nǹkan mẹ́ta yìí màá fẹ́ kó fi sí ọwọ́ òsì kó má fi jà mo mọ̀ pé gbogbo ẹ ló máa rántí o ṣùgbọ́n bó ṣe rìnrìn àjò mo tún fẹ́ tuntun sọ kí n tún tẹ̀ mọ́ ẹ létí ní èyí já sí pé àkọ́kọ́ nínú ẹ̀ ibi tílẹ̀ bá ṣu ẹ sí ibẹ̀ ni kò dúró sí o kò sùn sí má rìnrìn òru o ìjàkùmọ kan kì í rìn sàn ọmọ tábìrẹ kan kì í rìn òru èkejì nínú ẹ̀ wípé tí èèyàn bá fi àṣírí sí ẹ lọ́wọ́ má jẹ́ kó tẹnu ẹ jáde sí ẹnikẹ́ni èyí tó já sí pé má tú àṣírí ẹni náà ọlọ́run bá ní ká bu àṣírí ara wa ẹni tó fàṣírí sí ẹ ló rí i pé olóòótọ́ èèyàn ni ẹ ló ṣe wá fàṣírí pamọ́ sí ẹ lọ́wọ́ láti wá tún máa sọ fún ẹlòmíì ó jẹ́ nǹkan tí ó jẹ́ àìdá pátápátá má ṣe àìdá ọmọ ẹgbẹ́ má tú àṣírí wọn èyí kẹta tó jẹ́ pabambarí ẹ ní pé tí èèyàn bá fẹ́ ràn ẹ lọ́wọ́ gbonítọ̀ ńláyè láti ràn ẹ lọ́wọ́ má tá dànù èèyàn ẹ ta oore dànù pàtàkì jùlọ pé wá dáwọ́lé nǹkan ò fẹ́ máa ṣe ẹni yẹn wá fẹ́ràn ẹ̀ lọ pé kó máa bẹ́ẹ̀ ṣe jẹ́ ó ṣe àmẹ́ni tọ́lọ́run bá rán sí ni jẹ́ kó bẹ́ẹ̀ ṣe. mo ti gbọ́ gbogbo ẹ̀ lágbọ́yé Umi ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ bímọ tó lọ́ta yìí kókókó là ń rán fáadì tí lóòótọ́ ń tẹ́ fi ṣe nu àmúyẹ́kẹ́ mọ̀ pé ọmọ tó ní làákàyè lẹ̀ bí gbogbo ẹ̀ pátá báyìí ọwọ́ òsì mi ló wà kí má bàa fi jẹun. ṣé o rí bí mo ṣe ń sọ yẹn alágbẹ̀dẹ tó bá ń lu irin lójú kan ó ní tó fẹ́ mú jáde ń bẹ tèmi yé mi. àmọ̀kẹ́ ó mà láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ a lè ló máa yá kó lọ pẹ́ a tún ló máa pẹ́ <laughs> kó tún lọ yá. mi ì understand kí ló ṣẹlẹ̀ ibo ló ń lọ tó ń pẹ́ tó ń yá I don't get you àjọṣe ni àdìjọ máa ṣe wàhálà ẹ̀ ní àdìjọ máa jẹ́rí ẹ̀ ni so what is it what is happening. mo ti sọ fún ẹ ayọ̀ yìí máa bí mi àtẹ. àmín. ó dẹ̀ wù mí kó rí bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n tí sátì ẹ àṣe yóò wù bá sọ pé kò ní rí bẹ́ẹ̀ nǹkan. ọlọ́run tẹ̀mí mọ̀ bí nǹkan tó dá dáradára ni tí o tó dá lọ́run máa ṣe. lágbára ọlọ́run eléyìí tó dá lọ́run máa ṣe lágbára ọlọ́run àmín àmọ́ ó ní nǹkan pàtàkì mẹ́rin tí mo fẹ́ kó o fi sí ọwọ́ òsì rẹ̀ tó bá ti bí ọmọ yìí mo lè fẹ́ kó máa tẹ̀ wọn létí nígbàkúgbà tó bá ti rí all the time ṣùgbọ́n mi sì ni àkọ́kọ́ ọmọ yìí mo fẹ́ kó lọ léèwé kó dẹ̀ kẹ́kọ̀ọ́ yege àmọ́ mo fẹ́ kó kọ́ kéwú kó kọ́ kéwú dáradára kó bá mi mú mọ ìlànà ọlọ́mọba ṣùgbọ́n mi ẹ̀kejì. E ibi tílẹ̀ bá ti ṣubá ọmọ yìí ibẹ̀ ni kò sùn o ìyẹn túmọ̀ sí wípé kò gbọdọ̀ rìn òru ṣó ń gbọ́ mi ẹ̀kẹta ẹnikẹ́ni tó bá fi àṣírí sí ọwọ́ ọmọ yìí kò gbọdọ̀ tú fún ẹ̀dá àlàyé kan láyé ẹ̀kẹrin ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ọmọ yìí yálà kí ìrànlọ́wọ́ yẹn tóbi tàbí ó kéré kó má tanú o ó jẹ́ kó ní tọ̀hún ṣèrànlọ́wọ́ yẹn fún un tàbí tó bá fẹ́ ṣe nǹkan kan ẹ̀ tẹ́ni ẹ ní ẹ̀jẹ̀ ń bá yín ṣe kó jẹ́ kó ní tọ̀hún ṣe kó má dànù ṣé o ti gbọ́. mo ti gbọ́ ṣé mo nǹkan tó sọ yìí pátápátá ni màá mú lò but negative thought pé ẹ ó máa pẹ́ ó máa yá kíní kan ẹ mọ kọ́kọ́ erase ẹ adùn ṣé nàjọ máa tọ́ ni. èmi náà ti sọ fún ẹ ẹ ṣọlá ayọ̀ yìí ayọ̀ abara bíi tí ó máa bẹ́ẹ̀ mi àti ẹ. gbọ́dọ̀ kó máa sọ yẹn mi lẹ́nu. <laughs> ọmọkàn ní kí n sọ̀rọ̀ yẹn fún ẹ ní ẹ ọ sì sọ fún sí. mi ò lè fẹ́ jẹun ṣó ti bọ̀ ní kí ló fẹ́ jẹun sí. bàbá ẹ ní bínú sí wa ni ọ̀rẹ́ mi sọ fún mi wípé ẹ̀yin ni bàbá ìyàwó mi pé mi rí yín rí so ló bá sọ pé ẹ̀ẹ̀kan kò ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nítorí yẹn náà ni ìyàwó ẹ̀ fi kúrò nílé bàtí mo bí pé ah níbo ni ìyàwó ẹ̀ lọ ah olódò bàbá ẹ̀ ló padà sí ah mi mọ èmi ò tí ì rẹ́yìn rí so màá ní okay màá tẹ̀lé wá sí ọ̀dọ̀ yẹn káwájọ bẹ̀bẹ̀ bàbá ìjọ nítorí Ọlọ́run èmi ṣèlérí fún yín lọ́jọ́ òní wípé ẹ nípa pé ọkọ ń bá ìyàwó ẹ̀ jà tàbí ìyàwó ń bọ́ ọkọ jà àṣemọ wọn lélẹ̀ ìjà ò ní ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ẹjọ ẹ jẹ́ kí ọmọ yẹn ẹ jẹ́ kó máa tẹ̀lé ọkọ ẹ lọ ní ẹjọ bàbá. wọn lọmọdé ò mẹ́la ó ló mẹ́la kátàkátà. ọ̀rẹ́ wo lẹ kó wókè èmi lọ ráyè mọ èmi àtàwọn tèmi ò níjà o ájú ajé ni mo á fi ẹ ṣe ń bíbáyìí ló sọ lẹ́nu. èmi ló ráyè mọ sẹ. orí ẹ̀ wọ́n fẹ́ mi. ara pẹ̀sẹ̀ bí yín wájú bá gé ẹran ṣe lè lè gígbà kí ni sí ọmọ bí ó wà ní wọ́n ti dìran sí ajé o kàsálíò ọ̀hún ṣe ọ̀yọ́ mo fi bìọ́ sákèsí ọ̀rọ̀ ni kàsálíò kàsálíò ṣé èdè ọmọdé ọmọ yìí mo fẹ́ sọ̀rọ̀ ni ó mo wá pe kàsálí síwájú mo fẹ́ sọ̀rọ̀ ni a ah! kàsálíò kàsálíò kò yé mi ẹkú kọ́ mi lẹ́ ń pẹ́ mo pẹ́ ní kí n. ọ̀dà tí bá ti bí kò mọ wí tẹ̀lé mi ó ṣe mi pẹ́lẹ́ńgẹ́ ọwọ́ mi ọ̀tún. ó ṣe mi pẹ́lẹ́ńgẹ́ ọwọ́ mi ọ̀tún. ó rọ̀ mí gbẹ̀dẹ̀ ọwọ́ mi òsì. ó rẹ̀ mí gbẹ̀dẹ̀ ọwọ́ mi òsì. abẹ̀bẹ̀ òjé ní mójú ajé tutù nẹ́nẹ́nẹ́. abẹ̀bẹ̀ òjé ní mójú ajé tutù nẹ́nẹ́nẹ́. èmi kàsálí alápatà. èmi kàsálí alápatà mo ti jajé lónìí o ìrètí ń gbèrè pàdé olókun má gbèrè pàdé olókun mọ́ o. ìrètí ń gbèrè pàdé olókun má gbèrè pàdé èmi kàsádì apá pàtàkì kó má gbèrè pàdé báyìí. ìrètí ń gbèrè pàdé ọlọ́sà má gbèrè pàdé ọlọ́sà mọ́. ìrètí ń gbèrè pàdé ọlọ́sà má gbèrè pàdé èmi kàsádì ni kó má gbèrè pàdé. èmi ti fi ẹran mi ni ṣáájé. èmi ti fi ẹran mi ni ṣáájé. kájọ wa bá mi gbé o. kájọ wa bá mi gbé o. kàsádì o owó ti gbé nítorí ẹni gbólógbó fi inú ògbó ṣe lé àwọn àgbò kété forí òkìtì ṣe ọ̀nì kàkà kúkú kò ní bú òdò fún sọlá ajé òní wọ́pọ̀ lọ́dọ̀ rẹ mọ́. mo bẹ ṣe àdúrà kan sa ó sì kókó ṣé èmi Kàsálí alápàtà mo fẹ́ kí n máa pẹran fún ọba kí n máa pẹran fún jòyè kí n máa tẹran fún gbogbo òlú kí wá tún fi iṣẹ́ alápàtà ilé ọmọ mi lọ́wọ́ àwọn dọ́ràn ọmọ mi kan máa ṣe iṣẹ́ alápàtà yìí. àṣẹ ti gbèlé iwájú bá jẹ́ lọ́dún èrè ìgbà tó sọ ìyàtẹ̀ kùtù òun ti dìran ṣáájú nù fọkàn rẹ balẹ̀ Kàsálí o iṣẹ́ rẹ ti pé báyìí bó ti wà ó ti dùn kulẹ̀ lẹ́jà àtà ọ ọgbọ fún àṣekágbá tó kù láti ọ wà pé ìṣòro àgbà àwọn àwọn ṣàánú ìjó. èmi ni kúndínlá gbẹ̀yìn. ọ gbẹ̀yìn ó wúwo díẹ̀. àbọ̀wọ́ owó ló ṣe wúwo tó nù. gbé ẹgbẹ́ bàbá gbé. bó ṣe jẹ́ nìyẹn hmm, jẹ́lá jẹ́lá lò. Allahu Akbar. bó ṣe jẹ́ nìyẹn tí bàbá ẹ̀ fi finú wé ni. Eh, bí ọ̀rọ̀ ayé ṣe rí ni Abdulwahab náà jọ ọkọ mi má fi mi wé mi jọ torí Ọlọ́run jẹ́jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú ara ẹni kò mọ̀ àmọ́nú ẹnikẹ́ni tòró ò lè mọ́ láéláé. lágbára Ọlọ́run ní ránrin fẹsẹ̀ sí ọba mi àfisù tó níṣọ lọ́dọ̀ a máa ẹ̀ṣọ́ ẹ̀ tọ̀sán tòru a máa bá mọ́ ò parẹ́ máyé lára lọ́la hawla la quwwata illa billahi ilà lílẹ̀ sí subhanahu rabbika rabbil izzati amma yasifun wa salamu alal mursalin walhamdulillahi rabbil alamin. ẹ wo lóòótọ́ mi lò ní ẹ má sunkún àmọ́ ẹ sunkún níwọ̀nba o ẹ sunkún níwọ̀nba o tó dá mi lójú pé ẹ máa jèrè mi ó di dandan kẹ́ ẹ jèrè mi pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlá ìfẹ́ tí ọlọ́run ọba ní sí ànábì wa sallallahu alayhi wa sallam ó di dandan màá dirú màá digba fún wọn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ọlọ́run àwa fọ̀run kẹ́ bàbá ọlọ́run àá foríjì wọn á pa gbogbo àṣìṣe wọn rẹ́. bisimilayi kulẹ̀ alá bisimilayi rahman kulẹ̀ alá alá ọ̀sánmọ́. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ilẹ̀ iṣu ọkọ mi èmi náà sọ bí ilẹ̀ iṣu náà bá mi fi iṣu ẹ̀ṣọ́ ẹ̀ ẹlẹ́dàá bẹ́ẹ̀ náà ní sùn lágbára ọba máa ń bọ̀. bọ́mọdé ò bá tù àṣà bá rọ́bà àrọ́bà tẹ́sí rí yẹn òun ni bàbá ìtàn òun tẹ̀ fòní ṣe ọ̀rọ̀ ìtàn ni ó là wá rí ara àwọn àsọtẹ́lẹ̀ yìí èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ó mo tẹ̀lé lọ́jọ́ tí mo pàdé ọmọọba lójú ọ̀nà ìrìn àjò tọ́lọ́wọ́n bá fi kó wa yọ nínú ewu ọkọ̀ kábíyèsí. bí mo ṣe rántí àṣepa kó yẹ kẹ́ ẹ rántí ijọ́ tó yọ ọmọ ọba mú wọ ààfin lóòótọ́. àrántí. Ah, òótọ́ ni àrántí yẹn. tó fi mú ẹ wá bí. ló túmọ̀ sí wípé ẹ̀ẹ́dùn tí bàbá ẹ̀ sọ fún pé tílẹ̀ bá ti ṣú bẹ́ẹ̀ni kábíyèsí ẹkọ àìgbàgbé bẹ́ẹ̀ni kábíyèsí ẹ bá hmm. foríjì mi fẹ́ yìí tí mo fẹ́ sọ yìí ẹ ṣàforíjì fún mi kábíyèsí ìkejì nínú àwọn àsọtẹ́lẹ̀ yìí ni mo tẹ̀lé lọ́jọ́ tí mo fojú mi méjèèjì gan ní olórí àti bàbá ẹlẹ́ran níbi tí wọ́n ti ń ṣàṣemáṣe tàbí. ṣé kí n yọ ẹ ṣé kí n yọ wọ olórí àmọ̀dára ṣé kí n yọ. Ah! àwọn ọ̀sán láyé àwọn àwọn àìdá àìdá ọ̀dẹ̀ nípa ìpara tó ń ẹjọ ẹjọ torí Ọlọ́run àti nǹkankan wọn ṣẹ̀ṣẹ̀ pè mí nísìnyí kí wọn bá wọn guest room mi. Abubakar. na ìṣe nǹkankan mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní. olórí. àwọn aláàbẹ̀ rí mi guest room kàtó ojú orí yín tó ìtì ìmọ ṣẹ̀ṣẹ̀ rẹ ní kí n tún ṣòkò torí lẹ́sẹ̀ wọlé ẹjọ torí Ọlọ́run àbẹ dàkún ẹjọ ṣe ló kú. ṣé ibi ìjọbi tí ẹ ti ń pẹ̀rọ kí ni gbogbo ní. Nam, nam, ẹjọ, ẹjọ, ẹjọ olórí ẹ má ro ẹ má ro ẹ jèbù rẹ kábíyèsí ẹ má bínú ẹ má bínú. kábíyèsí èmi ló mú ni o arákùnrin yìí dùn dédodo tó fi pàdé mi lójú ọ̀nà nígbà tí mò ń gbé àròkò tí bàbá olóyè fún mi lọ ó ní gbárùkù wá mo níṣẹ́ ọba ni mo ní kò ṣe má jẹ́ mo tún ṣe rántí èyí tó kẹ́yìn nínú àwọn àsọtẹ́lẹ̀ yà á zàwájáàlà làwọn akura ni mo bá gbélé e lọ́wọ́ mo gbélé e lọ́wọ́ bàbá mo dórúkọ ìkóríta mẹ́ta mi mọ ọ̀nà òun ò yé mi mọ́ mi mọ ibi tí mo fẹ́ gbà ìgbà yìí gan ló pàdé mi bàbá ló ní kí n gbé wá pé òun mọ̀bẹ̀ lóun mọ̀bẹ̀ kábíyèsí mo bá kúkú gbé fún tí mo sì tẹ̀lé àsọtẹ́lẹ̀ léyìí tó kẹ́yìn inú àwọn àsọtẹ́lẹ̀ yára ṣe. àfà àfà èmi ni àfà. àbúbakọ́ra. ẹ̀yin náà ni ṣé wàá sí yín mọ́ ti ni mo ti ń pè yín láti inú ọkọ èmi fẹ́ lọ lè dìlífà ẹran fáwọn kọ́sọ́mọ̀ ni mo sáré pé àfáà yìí ní lọ yìí ń bá páàkì gbé kí ló ṣẹlẹ̀ ibo kí lè talẹ̀ ń wá kí. bá a ti bínú ni kábíyèsí ló rán mi iṣẹ́ mo tiẹ̀ wá dé ọ́ní ti bá dórí ta aláké. ẹ má bínú kí ni kábíyèsí rán yín gangan. ìmọ̀bẹ̀ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n rán mi ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n rán mi ó tiẹ̀ ó tiẹ̀ wá ń ṣe mí bákan bákan. ẹ ẹ wẹ̀ mọ́ làágùn jìnnà àfa ibo wọn pèbí tí wọn ó ní àrùn tó bá dórí ta aláké wọ́n ṣà ní kí n gbé kíní ọwọ́ mi fún ọ gbogbo ohun tán bá wá gbé fún mi kí n mọ̀ gbé bọ̀ láàfin. kábíyèsí rán yín ṣe <laughs> èèyàn ọlọ́run lẹ́yìn lóòótọ́ iṣẹ́ ọba ni iṣẹ́ ọba rẹ̀ kò ṣeé mọ̀ jẹ́ ṣe wá rí odò ọba téèyàn ń wò náà kò ṣeé rọ́ọ̀lù ẹ jẹ́ kémi ọba yín rọ́ọ̀lù odò ọba kí n bá yín jíṣẹ́ hùn sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yẹn ilẹ̀ mọ́ yín àṣírí tó wà láàrin mi àti ó ṣáà sì wà bó ṣe wà tí. sẹ́yìn <laughs> eh. wàhálà ìtàlá ohun tó dó dé kò sórí ìta mọ́. sẹ́rí <laughs> àwọn àfa àwọn àfa àdá aláyé yìí o àfa ọlọ́run ò ní kúrú ẹ̀mí yín o ọlọ́run sì ní kúrú làákà yín ṣé wàá rí òun ṣe ọlọ́run lẹ́yìn lóòótọ́ ọba ló ran yín iṣẹ́ iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba gan kò ṣe rọ́ọ̀lù báyìí èmi ò wá jọ yín lójú. sẹ́ẹ̀rì ẹ̀yin ìfọ̀kọ́lọ́ ẹ̀ ń bẹ̀ ẹran tí mo gbé lọ gan yín fi lẹ́nu ọkọ̀ yín bá yín lọ lè jẹ́sẹ̀ yín sẹ́ẹ̀rì oríta alákédè ń lọ àrẹ́sẹ̀ pa ni wọ́n sáà ní tẹ́ bá ti débẹ̀ kẹ́ gbé fún yàn àwọn tẹ́ bá ti bá ní oríta wọn mo mọ̀ wọ́n dáadáa gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ mo mọ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe wà yàfa tẹ́ bá mú gúgù ení èjì ẹ̀ta ẹ̀rin àwọn tó rí mẹ́wàá kò lè gẹ́ẹ̀tì ọ̀nà ibi tí wọ́n ran yín lọ <laughs> gbogbo bẹ́ẹ̀ ṣe lọ kọ́lọ́nà ọ̀nà rẹ̀ ọ̀nà alákèrè ìyá yín lọ́nà. ẹ gbé kinní wá jẹ́ kí n bá yín jẹ bí iṣẹ́. èmi báyìí lèmi ń gbà. ẹ gbé wa ẹ jẹ́ n lọ bá yín jẹ sẹ́wọ̀n ẹ tó dé mi àyìn. Abubakar ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti sọ pé ṣé ọba ni kò ṣeé mọ̀ jẹ́ ọlọ́run náà táwa náà sì ń sìn kò ní ká kó ọ̀rọ̀ àwọn olórí wa kéré rárá ọbọ̀ wà á rán mi. àfa ẹ padà ń bẹ jàre èmi ò bá yín gbé lọ àníkẹ́ ẹ sọ fún balẹ̀ ṣé mo rí tẹ̀yìn ti ṣe fún mi. bonitọ ń láyè láti ràn ẹ́ lọ́wọ́ má padà nù. ní padà wà yẹn jókòó dé mi bí ẹgbẹ́ kí ni wọ́n já ẹ. ẹ̀yin náà ṣèyàn bẹ́ẹ̀ téèyàn bá nírú àfa yìí láàyè irú yín báyìí ah, tán bá lẹ̀ sìnkú èèyàn jiyàn ẹ jẹ́ máa ń gbé bó ẹ jókòó dé mi bí mo bọ̀. ọ̀dọ́ ẹ bọ́ kan balẹ̀ ẹ ṣeun. pé kò ń bá ẹ gbé bó ṣe gbà nìyẹn tó ń lọ tí wọ́n ò dẹ̀ mọ ohun tó ń lọ pàdé lọ́hùn kábíyèsí. Kábíyèsí ah! kábíyèsí ilé ìmọ̀ ọba tó gbogbo ọba tí ò gbogbo tí ò lọ́ba kan kábíyèsí. ọba tó ní ká máa já wa nígbà tó fẹ́ ká máa já wa. kábíyèsí. ọba tí ò ní níwájú tí ò ní lẹ́yìn ọba tó dá ayé òun ọ̀run ọba tó dá sánmọ̀ òun ilẹ̀. sábà ìlà ìmọ̀ fi sàmọ́ owó àti wàlẹ́ àrídẹ́. ọba tó ń jọba nígbà tí ò ṣẹ̀dá alàyè tó ń jẹ́ ọba. kábíyèsí. ọlọ́run ọba ló mú òbí mọ àwọn òbí ẹ̀ sọ. aláya alámọmọ ní kọlá kan wà wà láti ìfòrò ẹ rọrọ ní ayé. ó wá túmọ̀ sí wípé bàbá tó bí bàbá ẹlẹ́ran ló túmọ̀ sí pé ló ṣekú pa bàbá òun ìdìyẹ iṣẹ́ bàbá òun lẹ́lẹ́rọ wá ló wá jẹ. Ah! ẹ wá rí i pé àwọn bàbá wa lẹ́yìn àwọn àgbà mùsùlùmí àti àwọn àgbà kìrìsìtẹ́nì wọ́n panu pọ̀ wọ́n ní ọlọ́run ọba òbí wọn àwọn òbí ẹ̀sùn. òbí ẹ̀sùn. òbí ẹ̀sùn. ẹjọ́ ẹ̀yin lọ́kùnrin ìmọ̀ wá wọnú ààfin àbí ìmọ̀ wọnú ààfin. ìmọ̀ wọnú. ìmọ̀ dá ààfin ìmọ̀ ń bẹ láàfin báyìí. sórí jàlá ìlú àlèkèrè sórí jàlá ìlú. ẹ wo àyè máa ń wà kò ní sọ̀rọ̀ ẹ rí àfáàyè ó ti jẹ̀bi jẹ̀kara mo ti rókun ọbẹ̀ ó ti rìn orí ẹ̀ ti gbé ẹ̀ka wọlé gbà pé ìṣẹ́ òun òṣì ó láti èdè ẹ bá mi wá bẹ ṣe máa wá àwọn ẹbí àti ìyá àti gbogbo ẹbí ẹ mú. kábíyèsí o. lẹ́yìn oṣù kan nínú ààfin ilé tí mo máa kọ́ fún ẹ kó gbọ́dọ̀ parí. kábíyèsí o. mo fẹ́ gbé mọ́tò sí ẹ nídìí. kábíyèsí. mo fẹ́ gbé sí ìyá tó bí ẹ. kábíyèsí. mo fẹ́ dá ẹ lọ́lá. kábíyèsí. oore má ní gbàgbé kò tẹ̀ láti. kábíyèsí kábíyèsí. láti èdè lọ wọ́n wá wọnú àfihàn. kábíyèsí ẹ̀yin olóyè kábíyèsí. Allahu Akbar ọlọ́run jayọ̀ mi ó kalẹ̀ kiri ọwọ́ mi ó dalẹ̀ kagbọ́kànlé mi máa dùn fòkè lálẹ́. ọlọ́run jẹ́ káyọ̀ mi ó kalẹ̀ kiri ọwọ́ mi ó dalẹ̀. kí gbẹ́kẹ̀lé mi má dòfo kí n lè láyọ̀ títí títí ọlọ́run mi jẹ́ káyọ̀ mi ó kalẹ̀. Yeah. Kí ire ọwọ́ mi ó dalẹ̀ gbẹ́kẹ̀lé mi kó má dòfo kí n lè láyọ̀ títí títí. bàbá kan mo bẹ̀bẹ̀ yéye.